الحمد لله خالق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل آدم عليه السلام أبا البرية وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله سيد ولد آدم يوم القيامة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونجي سيرجوك kẹwàá nínú oṣù jùmọ́ ìjírà fourteen forty two lè pèsè dédé ìjọ kẹtàlélógún oṣù kínní miladi two thousand and twenty one ní Mọdákẹ́kẹ́ níbí àwọn agbára wa sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì lọ́kẹ́ torí rẹ̀ gan lọ́lọ́wọ́n bá fi ṣẹ̀dá wa kìí ṣe àwọn ènìyàn nìkan lọ́lọ́wọ́n bá dá ẹ̀dá kan nínú àìníyẹ ẹ̀dá táwọn èèyàn ò lè kà táàlì kà lọ́lọ́wọ́n bá ní kéèyàn jẹ́ ọlọ́wọ́n bá rí dá wa ó fi àwọn ọmọ èèyàn ó fi wá sí ipò tó ga púpọ̀ láàrin àwọn ẹ̀dá tó dá ó dára alukur'an tó fi hàn wá ipò làwọn bá dá gbogbo nǹkan fún wa ni huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a onáìlẹ́ni tó ti kú ṣẹ̀dá gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yín lápapọ̀ àwọn adájẹ́ yẹn tí a jọ máa nẹ́bí Adam aleyhi sẹlẹm gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run bá da fáǹfààní wa ni gẹ́gẹ́ bí níta ti ṣe mà kìí ṣe gbogbo ńtọ́lọ̀ ń dá torí àǹfààní wa náà la mà àǹfààní oníkálukú wọn lọ́kọ̀ọ̀kan ọ̀bẹ nínú wa àwọn ètò ti pa àmàǹfààní wọn àǹjàǹfààní wọn. ó sì ń bẹ nínú wọn àwọn ètò sípò àmàǹfààní wọn ṣùgbọ́n agbára ò sì ka wọn dípò pàjáǹfààní wọn. ó sì pọ̀ nínú àwọn ẹ̀dá tó lọ ń dá tó sípò àwòtẹ́ gbogbo ohunkóhun táwọn bá sọ pa àmà ó kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ntàmà. ẹ rí i pé àwọn ẹ̀dá ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó mú èèyàn yàtọ̀ sí àwọn púpọ̀ nínú àwọn ẹ̀dá yìí pẹ̀lú làákàyè làákàyè tí ọlọ́run ọba fún wa eléyìí tó ṣe pé a máa fi máa ohun tó da yàtọ̀ sí ohun tí ọ̀dà ohun tó wúlò yàtọ̀ sí ohun tí ò wúlò ohun tó lè ṣeni láǹfààní yàtọ̀ sí ohun tó lè pani lára lákàyè ga púpọ̀ lọ́lọ́ ẹlẹ́dàá fi sọ pé alam naj'al lahu 'aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu an-najdayn ọlọ́ni àwọn kọ́lá wa ti ṣe fọ́ọ̀mù ènìyàn ẹ̀yìn ju tètè ríra bí. Ìbára náà la dáná wọn tó máa fẹ́ sọ̀rọ̀. Àwa náà ni a fún ní ètè méjì. Eléyìí ti ń ṣe ìrànlọ́wọ́ fáhán tí mú kọ́rọ̀ ọmọ ẹgbẹ́de bó ti ṣe tó àti bó ti ṣe yẹ sí kìí dàgbà. Pápá ń bá rí gbogbo ẹ̀ wá ní pé làbàjẹ́ yìí náà ń nàjẹ̀dẹ̀ yìí àfi ọ̀nà méjì àfi mà làákàyè nìyẹn làákàyè tá a máa fi ma ìyàtọ̀ láàrin ọjà kọjá ó wúlò kò wúlò ó ṣàǹfààní kò ṣàǹfààní. àgbéjọ ńlá ni ilé ìjẹ́ ilé ìtọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá tó ṣe fọ́ọ̀mù ànábì Adam alayhi salam tó bá wú ọlọ́run kò bá dá wa náà sádàkẹ́ gé bí àwọn ẹran dábà bí àwọn màálù bí àwọn àgùntàn ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé òye lásán láàánú àní ní làákàyè torí gbogbo àwọn ẹran tí a rí yẹn náà àwọn náà lóye wọn ò ní làákàyè wọn ìlà má lóye kí ló dé dájú sọ fún ọ pé ìgbà tó bá fẹ́ dú adìẹ àbò bá fẹ́ dú àgùntàn màálù ni àbíọ́ra fún mi ọbẹ̀ rẹ tó ọba fún a fún a níbi táwọn ẹran yẹn ò ti ní rí tó o bá gbè pátá tó ń bá mú bọ̀ wá síbi tó o ti fẹ́ tù gbé pamọ́ mẹ́jẹ orí àá máa bí ẹran kan lọ́wọ́ níbi tí ẹran míì máa ti láǹfààní àti rọ́bẹ̀ tá à ń fi dú ọmọ ìyá rẹ̀ tí wọ́n jẹ́ pé kó tó di pé a gbé ọ̀bẹ tọ́tọ̀ rẹ̀ pa fẹ́ du tí ó ti gbẹ̀mí mi. ìdáhùn náà bá lóye bóun ni gbogbo nǹkan ṣe yé wọn. kí ló dé ló jẹ́ pé àgùntàn tó nílé tó bá ti rí ọ sórí sọ wọlé yọ́n máa kéèké ayọ̀ yá máa dunú polówó òǹdé nítorí pé ẹni tó máa ń fún un lóúnjẹ nìyẹn ẹni tí kìí jẹ́ kébi ó pa òun ló wọlé o yàtọ̀ sí wọn tó ti pé tó o bá ti rí i pé wọ́n gbé oúnjẹ sọ́dọ̀ ẹran o gbígbé kúrò lọ́ máa gbé kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n gbómi sí níwájú gbómi kó wájú ẹ̀ ó ti lè dínú jáde nínú ilé pẹ̀lú kòkòkò ibi ẹran yẹn ń dún àkìlọ̀ gbẹ́kẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ síbi ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà wọ́n á lọ yọ ẹ lẹ́nu ó lè bẹ̀rẹ̀ sí ní fi ẹran kí ló dé kí ló dé fún ọ pé I feel doing like that torí pé ẹran yẹn ò fi ẹ̀sùn ká gbádùn ló lè torí táyì méjèèjì bá wọlé ó dájú pé kí ẹnìkan nínú ẹ̀ méjèèjì tó bá súnmọ́ yọ mọ ìyọmọ yọ mọ orí nùlá yọ mọ fi hàn pé inú mi dùn pẹ́ dé ẹ̀ díẹ̀ sí ìkù ṣùgbọ́n ní kí ìtẹ́jú bá tún súnmọ́ yọ mọ sá tí máa ń tún súnmọ́ ẹ lọ́ọ́ máa sá àjàjà tó bá tiẹ̀ lọ jágbó tó ní ìhò wọ́n kàn ní kí wọ́n ní burúkú yìí tó àwọn náà lóye òye tọ́lọ̀ ń fún ẹ kò dàbí làákà ìtọ́lọ̀ ń fa àlàákà ìjà púpọ̀ làákà ìjà púpọ̀ nítorí pé làákà yẹn ni òjé kí wọ́n pè é lẹ́ranko kọ́ ọ fi wọ́ra kọ́ ọ fọ́ ọ́ lọ́nu kó o fi sọ̀sọ̀ kó ní mo gbà bẹ́ẹ̀ ẹranko báwo tá ló ń pè lẹ́ranko ò gbádùn nítorí làákà yẹn bẹ lórí ló fi sọ pé ta lẹ́ranko yóò bá ti sí làákà yẹn fún yàrá ẹ bá pè lẹ́ranko yóò ṣe déédéé ara rẹ̀ làákà yẹn lọ́wọ́ bá ti ṣe àgbéga púpọ̀ fún ọmọ àlẹ́bí Ádámù alayhi salam ẹ̀rí tí ẹ bá jókòó tí ẹ bá wò dáadáa lẹ́tàrí làákà ìtọ́lọ̀ fún wa ẹ wo bí tá ti dé lónìí ẹ wo ibi tí research tó gbéra lé lónìí ní gbogbo ọ̀nà èrò yóò tó wò ìkàlùkù wọ aṣọ tó ń wọ sọrùn bọ́ọ̀lù lè ta aṣọ tí wọ́n wọ̀ tó bá máa fi tásọ̀ ṣe ń bọ̀ kó tó di tí wọ́n wọ̀ sọrùn ebi làákà yìí làákà yìí lọ́wọ́ bá fi sànú wa tó fi jẹ́ pé gbogbo nǹkan tọ́mi yẹn bá fi ro tó bá fi ọgbà rẹ̀ tó bá fi gbé kalẹ̀ tó gbà rẹ̀ ọ̀bá tó láti rí nǹkan mú wa lọ́nà tó fi máa gbogbo yẹn láǹfààní tẹ́lómi náà bá tún yà ń làákà yìí tààfi làákàyè tààfi fún làákàyè á rí pé gbogbo ń ta àròkú àlèsè náà láǹtẹ̀ ní rọrùn nítorí làákàyè. ọlọ́run bá dá wa ó dá wa dá ọlọ́run lẹ́dàá wa fún wa ní làákàyè eléyìí ti fún àmà fi dá ẹni tó dá àmà àti ẹni tí ò dá. sílẹ̀ ni àwọn olùmọ̀ nípa ẹ̀sìn sáà wọ́n sọ pé àwọn náà sọ pọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ó fi ọ̀nà ma àwọn mùsùlùmí lọ sí di fún ọ̀sẹ̀ Islam pẹ̀lú àánú rẹ̀ ó sì ṣe àwọn kèfèrí lọ́nà wọ́n di abọ́gibọ̀pẹ̀ wọ́n di ẹni tí ń pè nǹkan mí lẹ́yìn àwọ̀ pẹ̀lú ìṣèdọ́gba rẹ̀ àánú tó ṣe lórí àwọn mùsùlùmí àwọn padà dẹni tó ṣe wípé wọn di ọmọ àlùjẹmìnà tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàmù ìṣèjọba eléyìí tó fi bá àwọn kèfèrí ṣe táwọn fi jẹni tó ya kèfèrí yóò tara àṣedọ́gba mú wọn dẹni tí ó padà wọn náà jà ẹ̀nà. oníbẹ̀rẹ̀ wa pé ẹ dákun tí ò sábò sínú ilé ẹ̀yin náà bá wà lọ sábòsí wà ń bẹ àbí òsì nítorí bá a ti ṣe dá mùsùlùmí iná la dá kèfèrí kí ló wá dé tó fi dúpọ́ náà ń sàánú àwọn mùsùlùmí ọ̀rọ̀ á ṣe ìṣèjọba pẹ̀lú àwọn kèfèrí pé àbòsí ò ti wọbẹ bí ọlọ́sọ̀kọ́ ọmọ ọ̀rọ̀ kò kẹ̀bẹ̀ bọ̀ lẹ́ẹ̀mí lè olúwa ẹlẹ́dàá rẹ kìí ṣàbòsí fáwọn ẹrú rẹ ẹ̀yin náà bá wa rò ṣé ọlọ́run ṣàbòsí fáwọn sáwọn kèfèrí nàánú mi ń béèrè ni ọmọdé àdìgbà tó ṣe pé wọn ò bí wá ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó wá tún bí wá mọ́ mọ́ dáhùn rẹ̀ ẹ̀ dáhùn ṣé ọlọ́run ṣàbòsí sáwọn kèfèrí àbí òṣèṣì wọn ẹ̀ dáhùn àbẹ́ ẹ̀yin ṣe èméjì pé ọlọ́run yìí ṣàbòsí ṣé ọlọ́run ṣàbòsí sí wọn àbí ọ̀ṣàbòsí sí wọn ọ̀ṣàbòsí sí wọn kí ló dé sí òfin ṣàbòsí sí wọn kí ló rí tẹ́ ẹ sí mà pé kò ṣàbòsí sí wọn. nítorí pé kò yà wọ́n lálẹ́ ní làákàyè mo rò pé wa ọlọ́run fún wọn ní làákàyè kí ló dé tẹ̀ lò làákàyè láti mà pójú ọ̀nà tẹ̀ gbà jahannama straight torí pé ẹni tó bá tọ jahannama straight yóò padà bọ́ sí jahannama straight tó bá di lọ́la gbẹ̀ndé àlùkìyàmà. àà kí ló dé tẹ̀bó ti tẹ náà fọ́ ní ìgbà tí mùsùlùmí tó ní kó wọ́n mú bọ́tù wọ́tà wọ́n ti rìkwẹ́sì fún kẹ́ni eégún onúgò eégún onúgò a máa ṣe nǹkan rí. ẹ̀jọ̀ tí yàrá bá dé eégún onúgò onú yàrá tó gún bíi ká gba nǹkan rú bíi ká gba nǹkan jẹ ẹ̀yin náà gbó kan eégún tòtò bá gún mọ́ ẹ tó ń gbọ́ ọpọlọ ẹ tó ń ṣe bí ẹni tí ọpọlọ ò sí fún ma lẹ́yìn ìgbà tó ti lọ́pọlọ tẹ́lẹ̀ tá lábàáwí wọ́n lé lábàáwí olójú rẹ̀ ọ̀pọ̀ tó o fi rìkọ́ẹ̀tì fún bọ́tú wọ́tà tó ti kékeré rìkọ́ẹ̀tì fún eégún onúgò àdéhìí ti wọ́n ní. Ịnụ eh, ìmukúmu tí a bá mu yẹ so ìmukúmu kan wà ní ìsìn tí wọ́n pè ní ògógóró eh, kan wà tí wọ́n bá wọn rọ sínú ògò kan ní ìsìn àwọn ah, olóòpọ̀ kan lóde Yorùbá ni adúpẹ́ fọlọ má mú ọkọ <laughs> àwọn ẹdún pàṣẹ ọmọ ọmọ mà wọn lè kékeré níka pẹlẹbẹ wọn lè kékeré níka rúgudu gbogbo àwọn amukumu burúkú ẹni tó sì ní máa mú àbíkẹ́yìn lọ sí eyín rẹ gbogbo ẹnu rẹ ó ti di dákúdà ọmọ kínkínní ó ti di bàbá arúgbó látàrí mukumu tó ń jẹ́ tó bá rí báwọn àwọn náà mọ̀ àdúgbò àdúgbò kan àti ọkítẹ́ bá ń gbé bẹ̀ èèyàn máa retí bọ́ra wọn ò ní pariwo bá tèèyàn jẹ́ àdúgbò kan sì wà tá a mọ̀ pé gbàgbà gbogbogbò gbàgbà ní ní gbogbo ìgbà téèyàn ní retí bọ́ra ọwọ́ lọ ra lẹ̀ wọ́n á ń bi ọlọ́rẹ̀ pé bó lọ rà á sí ọwọ́ lọ ra rẹ sádùúgbò aláriwo ọwọ́ nípa ìsúná owó pé mi ò fẹ́ rà ariwo ṣé ọ̀sán àwọn ọ̀gọ̀gà wọ́n dá sí látẹ̀sí gbogbo wa jẹ́ tóbi tó ti láriwo náà lẹ́ lọ́ra lẹ̀ sí. à eléyìí túmọ̀ sí pé àtọ́ ìtọ́lọ̀ fún wa nǹkan tó lágbára púpọ̀ ni. wọ́n ní tó bá lọ jẹ́ káwọn kèfèrí hùn ọlọ́run ọba ọba fún wa ní làkàì. ni wọ́n fi wá ṣiṣẹ́ tí wọ́n fi wọ jahannam àtọ̀pọ̀lọ̀ ń ṣàbòsí. ṣùgbọ́n lọ́n fún mùsùlùmí làkàì ó fún káfíìrì náà ní làkàì. lọ́pọ̀lọpọ̀ gbàgán tọ́rọ̀ bá da mùsùlùmí àti káfíìrì tó bá da wọ́n pọ̀ àwọn káàkiri nǹkan lè máa ṣàpèjúwe káwọn mùsùlùmí sáà pé làákàyè tí wọn ò pé bíi tàwọn tó adúpẹ́ tí wọ́n pé ju tiwọn lọ nítorí pé pípé tí tiwọn pé ó pé lọ sídìí kámọ̀ òdodo lódodo á sì dìímú ká máa fi ṣiṣẹ́ látàì tí wọ́n pé lọ síbi kí wọ́n máa pòdodo ní wọ́n kí wọ́n sì jìnnà sí kí wọ́n sá fún un látàì tí ọlọ́wọ́ péjú náà àmì jẹjì látàì tí mùsùlùmí ló péjú tí wọ́n lọ. agbọ́kọ̀kùnmọ̀ wá látàrí làákà ìtọ́lọ̀ fún wa sábà wo ọwọ́ àwọn tẹ́ǹtì tẹ́ǹtì tá a ta yìí báyìí táwa dé labá rí tẹ́ǹtì labá ní kí ló dé tó fi ta tẹ́ǹtì ẹ máa ké tẹ́ǹtì yóò báyìí kò ní jẹ́ káwọn èèyàn tága tí wọ́n bá gbé lẹ̀ kó bá wọn dáadáa àyè sí tẹ́ǹtì tí ó ti dúró a tún lè gbàgbà kọ̀ọ̀kan lọ síbẹ̀ yẹn ẹ̀dàpọ̀ ẹ̀fẹ́ sí ẹ̀ kò kò bọ́lá ká ẹ̀ mú ẹni tí ẹ̀ ta sẹ́ǹtì ńlá kò sí làákàyè kí ni gbogbo owó wì fún a ní tó dájú ni pé wọ́n lò sí làákàyè àwọn èèyàn kan lè jókòó kó wá sọ pé ẹjẹ́ ata sẹ́ǹtì nígbà tó ti fẹ́ àmọ̀ pé sẹ́ǹtì yẹn ò ní wúlò wọ́n sì dà bẹ́ẹ̀ náà ni ẹnìkan kọ́lé wọ́n wá gbẹ́lẹ̀ ó dì tó yàrá kan wọ́n fi ṣe foundation wọ́n ń bá bọ̀ láti nù lẹ̀ wọ́n ń bá bọ̀ wọ́n ń bá bọ̀ wọ́n sì wá kọ́ àwọn yàrá ti sálẹ̀ wọ́n tún gbé mi lé wọ́n tún gbé mi lé odi alájà méjì gbogbo wa wá gbàgbẹ́ ẹni tí gbogbo wa tá a bá gbàgbẹ́ ntí ètò pọ̀jù nínú wọn máa sọ ni pé aláàmì yìí ó di ìdí ìnáwó sí ilé rẹ̀ yìí ni ó ti sògùn ilé rí ilẹ̀ mì ilẹ̀ wọlẹ̀ ilé wọlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti sògùn rẹ̀ ẹnìkan á dé wọ́n á sọ pé kí ni aláǹdí la gba owó ti dáwó nu ká dáwó nu lásán pé ọ̀rọ̀ rẹ kí ọ̀rọ̀ kọ́lé bá ọ̀rọ̀ kí ọ̀rọ̀ kọ́lé bá ń jọ́ dájú ni pé àti ìrókò nu kàtó tó tẹ̀lé yìí láti dọ́ta àti ìdílé ayé sọ̀rọ̀ pé gbogbo ńlá kọ́ sọ fún pé ìwọ lọ gbádùn níbi tí ilẹ̀ bá gbé máa mì wọn gbọ́dọ̀ sórí foundation nàìjíríà yìí bẹ̀. sọ̀rọ̀ pé nàìjíríà foundation táwọn ń ṣe foundation ọlọ́run ṣàánú wa ni nítorí pé àwọn ibi tí ilẹ̀ sí máa mì gbogbo ilé ayé àkọ́tà ń tẹ̀ra ara jẹ tí ilẹ̀ bá mì lẹ́yọ̀ kan gbogbo àwọn ilé wa yóò di lẹ́lẹ̀ yìí nítorí pé àwọn sọ̀rọ̀ ra akọ̀rọ̀ ra gbẹ́lótò kéékèèké tí ò lè gbàdú búlọ́ọ̀kù kan níbi tí wọ́n ti ṣe kíní ní búlọ́ọ̀kù kan àbọ̀ àti ṣe foundation tàyẹ̀ máa bá lọ ní ṣe foundation ìyẹn ṣe foundation ebi sílẹ̀ ti máa mì ẹ̀wọ̀n àwọn irin tí wọ́n kó sínú rẹ̀ bíi twenty mm kótó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fili concrete kò sí ní tọ́jọ́ cement àkòsí ní tọ́jọ́ block títí tí wọ́n fi rí pé àwọn gbé foundation yẹn dókè nítorí àìbáàmà ìjọsílẹ̀ ọba mi subhanallah kẹ́nìkan á pẹ́ nítorí náírà owó kò ní làákàyè kò sí ní làákàyè ó ní làákàyè gidi ẹni tó bá lọ kọ́ru ilé tiwa nàìjíríà yìí tá a máa kọ́ tá a máa gbẹ́lẹ̀ sóṣòṣò tọ́lọ́ kọ́ sírú bẹ́yìn ó ní wọ́n sọ pé oríire òpin kò ní làákàyè rà nítorí pé ń jọ́sílẹ̀ bá ti fàmì hàn pé mo fẹ́ mi ọmọ mi jáde tó bá mi jáde lásán gbogbo ilé tí ó ti di lẹ́lẹ̀ akramakumullah gbò làwọn lọ ní ẹ̀yìn ti mọ̀ ike ẹnìkan ò sí tí ó sì nǹkan kan nínú àwọn èèyàn tó sì jẹ́ pé ó lu àsìkò ó lu agbára lórí bí nǹkan yẹn ó ṣe jẹ́ nítorí yọrí tí wọ́n wá sọ pé kò ní làákà àti pé lórí àìní làákà ìníṣẹ́ rẹ̀ yẹn bọ́ sí tẹ́ wọlé ẹ̀ nígbà wọlé ẹ sọ pé ó ní làákà yìí tá a lè sọ pé àwọn tó ṣe ansẹt tá a lò wọn ò ní làákàyè tá a lè sọ pé ẹni tó ṣe mọ́tò sáńgùn kò ní làákàyè tá a lè sọ pé àwọn ẹni tó ṣe pé wọ́n kírẹ́ẹ̀tì ọkọ̀ ojú orin eléyìí tá a lò wọn à ní làákàyè tá a lè sọ pé àwọn tó ṣe bàálù sáńgùn ojú sánmà wọn ò ní làákàyè àwọn láàyè ẹnìkan gbọ́dọ̀ sọ pé wọn ò ní làákàyè àfikọ́jọ́ pọ̀ ní ò ní làákàyè kódà kó ṣe pé pọ́ọ̀lù àti jọ́ọ̀nù àti dání àwọn ni wọ́n bá ṣe wọ́n ní làákàyè akramakumullah tó bá jẹ́ ike ẹ̀yin máa ń ṣe nǹkan látàrí làákà ìtọ́lọ̀ fún yín ẹ sì ní gbà fún ọkọ̀ pé ń ṣe lẹ́sẹ̀ látàrí pé ẹ̀mí làákà yìí báwo ló ti wá rọrùn fẹ́yìn láti máa wá wò pé dídá tọ́lọ̀ ń dẹ̀yìn yìí kò sí ìtumọ̀ kan fún dídá tọ́ da yín ẹni tó bá rò bẹ́ẹ̀ ó dájú pé kò ní làákà yìí ẹ rí i pé lónìí púpọ̀ nínú wa àwọn máa ń wò ó pé kí làwọn ṣe láyé gan kí ni ìtumọ̀ bíbẹ tá à ń bẹ láyé ẹlòmíì ò sọ̀sọ̀ pé ẹ fún mi ẹyẹ fún mi ẹ̀mí ọmọ tí mo mú bí má ọ̀pọ̀ ẹ̀mẹ́lẹ́ náà wò ó pé ń ṣe là ń bẹ láyé nítorí kálíbà àkọlé kálíbà àkáàtì à ń bẹ láyé yìí káà náà lè bá a máa gun mọ́tò ayọ̀láyé lẹ́yìn bá àgbéyàwó kánukọ káwọn náà lọ́mọláyé kámẹ́tà di ejò tó ń lọ tó rìn lórí àpáta tó ti pa àrò nípa rẹ̀. ọ̀rọ̀ aláyé torí ká lè jẹun ni àwọn aláyé torí ká lè gbádùn ni torí ń tẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò wọ gẹ́gẹ́ bí ẹyẹ. ẹnì kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí ájà ájà ájà ayé ayé ilé ọ̀gá wọlé ayé wá sí tó bá rí ẹnìkan tó rí jáde yàtọ̀ sí papò ó sì àwọn nǹkan ilé ayé yìí ọkọlé wọn ò tí ì kọrù rẹ̀ rí lágbègbè ibi tó wà orúkọ mọ́tò tó ti pẹ́ nìkan kó fìrí irú rẹ̀ rí lágbègbè ibi tí wọ́n wà oúnjẹ ayé ní ayé tó ṣe pé àti ìgbọ́pẹ́ nìkan jẹ́rú rẹ̀ rí lágbègbè ibi tí wọ́n wà àwọn olóògùn wà wò yí pé lágbájá á orí sáàmù nílé ayé yìí o àti pé ohun tá a wá ṣe láyé ó ti rí pípọ̀ sí ń bẹ̀ nítorí pé ìgbàgbọ́ tí wọ́n pé kí ni nǹkan tá a ṣe láyé náà ebi ká nílé ká ní mọ́tò bàbá jọkùnrin ká fẹ́yàwó bàbá jọkùnrin ká lọ lé ọkọ káwọn náà bí ma kéde tuntun kù. ẹ̀yẹ́ ló wọ̀ níṣẹ́ nìkan nu wa òun lọ kọ́ kí ó ó sì kọ́ kí ó ọpẹ́ lẹ́nu pé ń kọ́ kí ó kí ni àwọn fámìlì ọmọ sọ fọmọ nígbìlẹ kọ́ kí ó yìí tán tí kí ó náà lẹ́sìn kà látijọ́ yìí ṣé kùránì ìyẹn máa pẹ́ǹdì pé èèyàn ń kọ́ kùránì báyìí ẹ̀fọ́ àwọn bàbá màmá wa lẹ́yìn bá ń ti ń kí kùránì náà lẹ̀ sọ́kọ́ ìyá máa fẹ́ lẹ́nu fún àkọ́ kùránì tó bá ní. ok bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kọ sẹ́tí náà ti ṣe torí ẹ̀ ń bà mí o iṣẹ́ wo náà ti ṣe torí ìjọba ẹ̀rọ àwọn màtọ́ kọ́ kí ó náà àti àwọn màálù ti ń kọ́ wọn náà gbà mí látàrí àìronú jinlẹ̀ àwọn ọmọdé fẹ́ táwọn bá kéré ẹ̀sán kọ́ gbogbo kẹta wọn kọ́ ọmọ ní ìsìn ilé iṣẹ́ òdìjọba gbé kalẹ̀ fún wa iṣẹ́ yìí náà sáà ní sáà ẹ̀yin náà lẹ́sìn sọ pé olówó la fẹ́ jẹ́ àfẹ́ jóńsẹ́ ṣùgbọ́n àmọ́ ọ̀rọ̀ mọ́ wọn pé kí ló fi ṣe ń jà kí ló tara tó kó jọ nínú nǹkan ilé ayé yìí ọ̀rọ̀ mi òun lọ kọ́sẹ̀ fọ́gá òun náà sì máa táyà sùn ó sì máa táyà lẹ̀ ọmọ ìtọ́ra lu ó sì máa dí ó sì máa pọ́ ẹ̀rí fáwọn òbí àwọn náà sọ máa ra ní nǹkan àgùntí nǹkan bá ṣe yóò wù wọn ká pé ibi tó ọmọ wọn ti ń kọ́sẹ̀ wọn gbé wa kó wá jẹ́ pé ọmọ wọn lọ̀gọ́ sọ fún kíkọ́ lọ́ọ́ tún sí lọ́nà tí wọ́n fi máa pe ah, alhamdulilayi ọmọ sí máa ṣe àwọn hmm, gbàtà lọ gbàyọ̀ǹda kíkó free torí pé wọn náà ti tó máa kó owó jọ ọmọ tó wọn lọ yunifásitì òun bẹ́ẹ̀ ẹnjìnírìn ló ń kọ́ omi bẹ́ẹ̀ medical studies ní ń ṣe ẹnì pé òun náà máa gbé tọ́mì dáadáa àwọn òbí rẹ̀ náà máa dá tọ́mì dáadáa wípé yẹ́ẹ̀. ọmọ tó bá ti jáde ń tiẹ̀ owó tí ó máa wọlé yọ kọjá àti gbogbo àwọn àbí òye wa mo di tíṣà kọjá àti gbogbo àwọn irú kìnnì kan gíríkì ńlọlọpọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí pé àfojúsùn wa nípa ilé ayé táwa wà yìí ó ní í ṣe pẹ̀lú owó jù ọmọ ìyẹn ti gbàgbé kí ni kókó ń tọ́ka tó fi rẹ̀ nílé ayé ìgbà. nísìn ká pé ọmọ kan lọ sí ilé ẹ̀kọ́ kọ̀lẹ́kọ̀ọ́kọ́ wọ́n padà lé kúrò ní yunifásitì ni ọmọ kan náà lọlẹ̀ lárúbáwá pọ̀ nfẹ́ kí ó kò rí kéwké wọ́n padà wọ́n aránsẹ́ lé mi. tọ́ nígbà tí wọ́n lé léyìí níléèwé tí wọ́n ń wọn iléyìí ránṣẹ́ láti ilẹ̀ lárúbáwá kálukú wọn náà bá tún wọ́nà kan àbọ́nà míì tí wọ́n ti ń ṣe business ọlọ́ba gbàdúrà owó bá ń wọlé ẹni nítorí wọn máa sọ àtàwọn èèyàn tó máa súnmọ́ ni pé adúpẹ́ fọlọ́ gbogbo owó náà gbogbo èèyàn wá bó kéwù náà owó lọ wá bó kàwé náà owó lọ wá àwọn tí àwọn kọ tí àwọn náà wá owó náà ní gbogbo wa wá kó sí kankan ọkọ òkúta lọ mr professor mr doctor mr engineer àbí ìrora we are all the same lọ́ra jọ lówó yìí ṣe sẹ́wọ̀n tó ń gbà tá màtúmọ̀tà wa ṣe láyọ̀ ilé tí ká máa wọ pé we are all equal we are not equal. ẹ lè fi wọn wéra wọn kó lẹ́yìn yẹ sẹ́wọ̀n lẹ́bí náà yà á lẹ́mú náà wọ̀ lẹ́bí náà láyà á lẹ́mú. ǹjẹ́ máa lè tọ́ gbani àwọn ẹni tí wọ́n mọ̀ àtẹni tí wọ́n mọ̀ wọ́n lè dọ́gba pàápàá jùlọ ẹni tó mọ̀ nípa ẹ̀sìn nítorí pé ìmọ̀ nípa ẹ̀sìn kì í fò gangan gangan ní bàbá bí ìbá ṣe tọ́ padà sí pé tó ní ṣe pẹ̀lú sísin lọ. nítorí pé ẹgbẹ́ mọ̀ sí èsìn lọ ìmọ̀ yín mùsíbà lásán. ọ̀dà tó bá wọ́n tẹ́lẹ̀ sábà ti mọ̀ yín pé ó pàtàkì púpọ̀ kájọ ẹni tó ṣe yí pé amakókó ń tọ́fà tọ́wọ́ àti bẹ nínú ilé ayé yìí báyìí àmọ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú tó alẹ́ imran òní iná ti kọ́ pé sàmà wá sí wọn lọ́wọ́ wọ́n ti lẹ́ẹ̀sì lẹ́yìn wọn lọ́wọ́ la ayé ti lè kó lè àlùbá. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ọlọ́wọ́ bá ń fẹ́ أم lu làákàyè wa ó ń fẹ́ ká tara làákàyè wa kábí máa ma àwọn nǹkan tó ṣe yí pé àbá ti láǹfààní àti màá tá a bá lu làákàyè. dídá tọ́lọ̀ wọn bá dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti ìyàtọ̀ tí ń bẹ láàrin òru àti ọ̀sán apẹrẹ ńlá ńbẹ́ńbẹ́ fún àwọn ẹni tó bá ní làákàyè. tó téèyàn bá wá jẹ́ pé èèyàn ló làákàyè rẹ̀ lọ́nà àti fi máa dárò àwọn àpẹẹrẹ àwọn àmì wọ̀nyí mà kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti ẹranko nìyẹn. sí làákàyè rẹ̀ tí o bá fi yí ọ ike gbogbo nǹkan tẹ́lẹ̀ wọn bá dá ìkọjá lásán ọjà lẹ́hìnkìmẹ̀tì ìbàlẹ́wọ́ nítorí ọgbẹ́ ìtòdópin àti ike làákàyè rẹ tọ́lọ̀ fún ẹ̀ yẹn kọ̀kẹ́ yẹn yàtọ̀ sí tẹni tí ò ní làákàyè. tó ìdí nì kò fi jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n fún àlejọba èèyàn tọ́lọ̀ ẹlẹ́dàá wá fún ní làákàyè tí sì ń lò bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ àtẹnudẹ́ náà wá fún làákàyè tóun ń lò nídàkejì wọn lè dọ́gba bí ti wulẹ̀ òkèrè mà. torí ẹ̀ ló ti jẹ́ pé á rí i pé mùsùlùmí ní ìsìn tóun lò láàkà ìtìẹ̀ lójú ọ̀nà àti mọ́ lójú ọ̀nà àti sílọ̀ lójú ọ̀nà àti máa ṣe ńtọ́jú ẹ̀tọ́ náà lórí rẹ̀ ní òkè wọn gbágbára rẹ̀ ti ṣe máa tó sì ń dín sí gbogbo ńtọ́nà ṣe léèwọ̀ fún kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pé fagbọ́n ọlọ́wọ́n bá yà ẹni tí ń sọ wípé kò sí ní ẹ̀fẹ́ fẹ́ sì ṣe ẹ̀sìn òsì ẹ̀ nítumọ̀ kankan fún un. gẹ́gẹ́ bí àwọn kan nílẹ̀ lárúbáwá àwọn òpónú táwọn sọ pé igbó nílẹ̀ ti jẹ́ fáwọn èèyàn ìyẹn ní igbó tí wọ́n fà tí máa dorí rò wọ́n ní bẹ́ẹ̀ lẹ́sìn rí fáwọn èèyàn látàrí àìsè làákà ìsìn tẹ́lẹ̀ ìgbà yọra á rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣẹ̀dá wa nítorí kálíbà wa jọ́sìn fún ìgbà tó lọ́wọ́ bá sì ṣẹ̀dá wa láti ìgbà kọ́kọ́ tó ti kọ́kọ́ ṣẹ̀dá bàbá ńlá wa àlùyé ádámù alayhi salam ọlọ́wọ́ bọ̀ ọ̀dá ike náà àlùjáná náà ni ó gbé láti kó tó di kọ́nà ń da lọ́lọ́ wa ló ti sọ fún àwọn màláìkà pé ilẹ̀ ládàmú ó ṣùgbọ́n ilé àlùjánnà ni ọ̀kọ́ máa wà kó tún wá sí pé yọ́n padà jẹni tí wọ́n máa gbélẹ̀. ọ̀rọ̀ sì sọ yí pé ìṣe lágbára wa lẹ̀ látàrí ẹ̀ṣẹ̀ tí bàbá ńlá wa tí ó ṣẹ̀. àkọọ́lẹ̀ ti síwájú pẹ́rẹ́ náà láàgbé ohunkóhun ó rí kọ́jẹ́ sábàbí rẹ̀ ilẹ̀ náà láàgbé. eléyìí tó túmọ̀ sí pé. ọ̀bá àtọ̀ ìmú ti wulẹ̀ òkèrè ma kéèyàn wá pe baba ńlá wa níjà pé ádámù ìwọ bá wa wọ́n lọ gba tiwa jẹ́ wọ́n lọ sọ ọ́dà ni tí ó lu pọ́npọ́n wọ́n lọ sọ tí mi tí ọba títí ẹ bóúnjẹ wọ̀. akọ̀rọ̀ onípe mo fẹ́ ní mọ́tò báyìí mọ́tò ọba dé wọn ló kó bá wa kó kó bá wa o dẹ́mu aleyhi salam kó kó bá wa. torí ẹ̀ wọ́n ń kọ́ lọ́rọ̀ búkẹ́lẹ́ mẹ́lẹ́ ìkẹsì ẹ̀mí jẹ́ àìlùm fẹ́lẹ́ ọ̀rùbí khalifa. rárá létí ìyá nabi muhammad sallallahu alayhi wa sallam nípa àgbà tí olúwa rẹ̀ sọ fún àwọn màláìkà ike ìrẹ́ òfin àrólé kan sórí ilẹ̀ wọn ò sì dá ọlọ́run ti sọ pé orí ilẹ̀ ni ó gùn torí ilẹ̀ orí ilẹ̀ tá a wà ní báyìí ibi tọ́lọ̀ ti kọ́pá gbìn náà ibẹ̀ náà la bára wa. bàbá ńlá wa àdéhùn alayhi salam ọlọ́run ọba ti fàlìjẹ́nà tọ lẹ́nu wò ó ti rí gbádùn rẹ̀ ó ti màá ọlọ́run ọba wa ń fẹ́ pé tí òun bá tọ́ bá dé orí ilẹ̀ tó sì bí àwọn ọmọ àrọ́mọdọ́mọdókè pẹ̀ káwọn ọmọ àtàrọ́mọdọ́mọ rẹ̀ náà wá gbìyànjú kí wọ́n sapásasẹ̀ ọ̀nà tí wọ́n fi padà tó padà sínú àlùjánnà. torí ẹ̀ gbogbo èèyàn gbogbo èèyàn pátá wọ́n ti wà àlùjánnà rí lára bàbá làwọn Ádámù alayhi salam bó láti wá padà rí ibi tí sẹ́wà náà ibi tí sẹ́wọ́ ara nù. Ádámù ní ìgbà tó délẹ̀ Ádámù tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ ọlọ́wọ́n bá foríjì. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم آدم ولي ركبه لا تقولوا إلا دارك ọlọ́run ọba gba tútú bá rẹ̀ nítorí pé Adam àti yálà Hawa wọ́n tú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀la rabbana zalamna anfusana fa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ọlọ́run ẹlẹ́dàá wọn sì gbọ́ ọgbà ó forí jìn wọ́n á sọ pé ọlọ́run forí jìn wọn. ṣé ìwọ lọ mà ní àbọlọ Ọlọ́run sọ pé mo ti forí jì wọn ẹnìkan mọ àlẹ ìdìtẹlẹ gbàtọ́ ni wọn bẹ lẹ́sẹ̀ àwọn forí jì ádámù ó dání tí ń sin lọ ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ wọn bá ti ṣe pé máa ọba yí ọkọ nítorí ìsìláàmù yìí náà nìkan lẹ̀sìn lọ́dọ̀ àwọ̀ àdámù náà ń sin lọ bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ náà ń sin lọ abdullahi bin abdulhasan radiyallahu anhuma ó ní asharatu qurun ẹgbẹ̀rún ọdún olóńbẹ láàrin baba ńlá wa ádámù alayhi salam àti anabi nuwa alayhi táwọn èèyàn fi jẹ́ ní tó ṣe pé. kánú alẹ́ tẹ̀wọ̀hìí wọ́n ń jẹ́ni tó wà lórí sísọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn wọ́n jẹ́ni tó wà lórí sísọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn. ayé ní bá di pé wọ́n bẹ̀rẹ̀ wẹ́ẹ̀dì àti yahoo àti yahoo àti èrè márùn ẹni ọgbẹ wọn gbẹ fún àwọn èèyàn kan tí wọn jẹ abẹnugan láàrin wọn àwọn ẹgbẹ́ ti pé ikú wọn ó gbu àwọn èèyàn wọn jìgìjìgì wọ́n wá rò ó látàrí ìmísíṣe ìtọ́nù ìmísí rẹ̀ tó mísí wọn lára pé kò yẹ àwọn eléyìí ó kú ká nǹkan kan tá a fi máa rántí wọn bóòlù láti àṣe ó ní kí wọ́n gbèrè wọn ni wọ́n gbẹ̀lé wọn wọ́n ní kí wọ́n gbé sí ilé àjọ níbi tí wọ́n máa péjọ sí tí òbí jẹ́ pé wọ́n máa rí láti gbàdégbà lóòrèkóòrè ní gbogbo ìgbà tí wọ́n fi ní gbàgbé rẹ̀ kí lẹ́yìn náà torí rẹ̀ gbẹ̀lé lónìí ìbẹ̀rẹ̀ ẹ̀fẹ́ gbàgbé àwọn ẹni rẹ̀ ni ẹ̀fẹ́ gbàgbé àwọn ẹni bàbàrà àwọn ẹni ńlá sọ̀rọ̀ rí i pé láwọn ìlú tiwa náà gbogbo wọ́n gbé ìlú lóríṣiríṣi wọ́n lè sẹ́nìkan mọ̀wé lójú ayé rẹ̀ orí rẹ̀ fẹ́ fàyà ẹgbẹ́ ìlú rẹ̀ síbi táwọn èsì nígbàgbé wọ́n lè sẹ́nìkan náwó náwó ní ọlọ́rẹ́ ni àwọn ọmọ náwó ní ìnáwó sẹni tí kì í bẹ̀rù ẹgbẹ́ ìlú rẹ̀ káyọ̀ ọmọ aráńtì wọ́n lè sẹ́nìkan agbẹjọ́rò ní ọ̀dáńtọ́ ẹgbẹ́ ìlú rẹ̀ kárí sáláyé ọmọ aránsì ẹ̀ wọ́n lè fẹ́ nìkan ní bá bá ńlá àwọn atọ́sí àwọn ẹgbẹ́ orí rẹ̀ fún ọmọ aránsì ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti fàlàyé lánàá. àwọn sẹ́lẹ̀fù pààlẹ̀ sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ wà o sẹ́lẹ̀fù pààlẹ̀ àwọn náà wà ìyàtọ̀ wọn sọ́ àti pọ̀ kọ́ máa fi kí ó dáadáa torí ẹlòmí fẹ́ sọ pé sẹ́lẹ̀fù pààlẹ̀ lọ́ba ní kéde sẹ́lẹ̀fù pààlẹ̀ ọ̀dà ọ̀dà àwọn aṣáájú burúkú fún àwọn béèrèbéèrè onítàní àwọn èèyàn Ànábì Nuh alayhi salam wọ́n gbà wẹrẹ wọn kó kalẹ̀ iná ló bí Ànábì Nuh alayhi salam tó tún fi fẹ́ lu ẹgbẹ̀rún ọdún lórí kéèké àwọn alágídí burúkú tọ́ba di one thousand fún one thousand two thousand years wọ́n á lo nine hundred and fifty years ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta lànàbí inú àárẹ̀ ìsàlám fi ń fi àwọn èèyàn yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ wá máa lè fún mi láàyè ọ̀yọ́ ẹ máa ń fi Allah lọ nìkan ẹ lọ́ba mi ìtọ́tọ́ láti fòlù jọ́sìn yàtọ̀ sọ̀ nìkan ṣé wọ́n gbọ́ wọ́n gbọ́ kàkà bẹ́ẹ̀ yẹ̀yẹ́ wọ́n fi ń ṣe. ẹnìkan ń sọ pé ẹ̀sìn mẹ́ta lọ́wọ́ àwọn sọ pé ẹ̀sìn kan lọ́wọ́ àwọn sọ pé ẹ̀sìn kan lọ wà ó ní ewu lẹ́sìn kan tó wà lọ́dọ̀ tí àwọn sọ pé ẹ̀sìn kan tó wà yẹn kì í sọ̀dọ̀ ẹ̀sìn nìkan ló ti wà títí kan náà ni islam ẹ̀sìn lọ́dọ̀ Allah islam wọ́n kì í tẹ̀sìn sẹ́lòmíì yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run ọba dá abẹ́ tẹ̀sìn fún olóòrùn sọ pé ẹ̀sìn ọ̀pẹ méjì lọ́dún ẹ̀yọ̀kan ṣoṣo ni ó tẹ̀sí pẹ́ni tí bá dé sí nǹkan míì tó yàtọ̀ sí ẹ̀yọ̀kan ṣoṣo tọ́lọ̀ wọn bá pè lẹ́sìn yẹn kì í ṣe lẹ́sìn láàpè olùsẹ̀sìn ìlàpèrò onítọ̀ torí kọ́ lọ́dún sọ pé inna dina inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ní islam ọlọ́run adúpẹ́ fún ọ yóò jẹ́ àti nọ́mbà wọ́n bá ń táàmù agbára gbóná táàmù sọ̀rọ̀ sẹ́nu ọmọ ọ̀húnṣẹ́ lórí àná táàmù ọ̀pẹ dáńsẹ̀ náà lọ́nà ẹtí ò bá ti bára sílẹ̀ ó máa wọ náà káàdì o máa wọ kíníkà kọ́ọ̀kì. ẹ wo ní Islam tápáàdì ní káfíìrì ọwọ́ jahannam ẹgbẹ́ bá ti pè ọba yẹn lẹ́rù jahannam apáàdì kọ́kọ́kọ́ abẹ́rẹ́ nǹkan ẹni tó bá ti translation kọ̀ gbọ́ Yorùbá iná àpáàdì wa lọ́lọ́run pèsè kalẹ̀ bí káfíìn àbíkí ni jahannama yọ sọ̀rọ̀ náà jahannama wọ́n wọ̀. ọlọ́sọ ròyìn fún wa ó ní ti iná tó bá dàbí ìgbà tó fẹ́ kú lára àwọn ọmọ aná kò ní ọmọ àkọ́bẹ̀ gbogbo náà ó sá ìrọ̀ gbogbo àgbà tó ń tó kú ọ̀sẹ̀ tó lọ fún ẹkún wa ní pé kí ni bọ́lọ́run kọ́ wa. subhanallah ọlọ́run dákun má máa ná ẹsìn kan ṣoṣo nù kò pé méjì tó o ṣùgbọ́n nǹkan máa ń dàrú máa ń èèyàn lọ́wọ́ nǹkan máa ń dàrú máa ń èèyàn lọ́wọ́ wọ́n máa panù lọ́nà wọ́n máa pọ̀nà lánà tòun náà ni tó ṣe ọ̀pọ̀lọpọ̀ kó sì lè yà wá lẹ́nu nítorí pé àkọ́lé ọlọ́run ọba tó ti síwájú òun náà ní wípé ẹni tí ó gbọ̀ tí ó gbà tó sì lọ bó ti ṣe káàtì bó ti ṣe yẹ wọ́n kéré jọjọ. ẹbí ṣèkáàlù ti sọ wọlé ẹdídó ẹtẹrọ ọhún ṣàkiri èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ó ní bá wọn lẹ́ni tí ọmọ ẹ̀sìn wọn lọ. ọlọ́run ẹ̀sìn ti sọ fún wa ó ní ọkọ̀ ní ìlú mìíràn ìgbàdì ìṣọ̀kú kékeré pátápátá gbà ẹ̀ta ahọ́wọ́ nínú àwọn ẹrú mi ní máa dúpẹ́ sí mi ọlọ́run ní máa sì mí. gbogbo eléyìí onídìí ká máa wá ká káfíìrì lọ́pọ̀jù má sara rẹ jẹ wọ́n ní tá a bá tó seven billion àwọn mùsùlùmí àti ìmùtù billion ẹ̀ ní ìsìn two to seven two to five lọ́dọ̀ sí ẹ̀wọ́ lọ́pọ̀ jù náà kò ní ìdíkà lọ tó two to five ẹ̀wọ́ lọ́pọ̀ jù káwọn fúnra máa á five púpọ̀ ju two lọ ẹ̀ two times one seven náà à ń bọ̀ wọlé eléyìí. àbẹ̀lẹ̀kùn mọ̀lá. a ẹ̀sìn ọmọ ìpọ́ọ̀lù náà wà ẹ̀sìn kan àbáláyé yóò bá àwọn ṣe déédéé o kí ẹ̀sìn kan àbáláyé ó lẹ́yìn àbáláyé síbẹ̀ ti gbọ́ sí ibùnà abájú sọ ní ìsìn ó ní láàrin ájà àlẹ́yìí sẹ́dá sí ànábì náà àlẹ́yìí sẹ́dá àṣọ̀rọ̀ tó kọ̀rọ̀ sẹ́ńtúrì mẹ́wàá sẹ́ńtúrì ọdún hundred years hundred and ten equals to one thousand èyí ń bẹ láàrin Adam àti Noah sẹ́nu òru síwájú ni àbí Adam Adam aleyhi salam láàrin Adam àti Noah alẹ́gbẹ̀rún ọdún sẹ́nìkan kan ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ rí lẹ́yìn rẹ̀ làwọn èèyàn dànù lẹ́bìn Noah làwọn gbẹ́gi. ni wọ́n di pé wọ́n gbé pẹ̀ wọn ń bọ́ wọ́n ń sè dípò Allah èwo ni síwájú ni kásán náà lọ́kàn ká náà ọlọ́síwájú gbogbo ayé ẹ̀sìn tá a bá láyé ní Islam bọ́lá ayé kọ́nà àti sẹ́yìn bára ìlànà lẹ́yìn ti bá à ń bọ̀ bí à ń bọ̀ pẹ̀ àmọ́ ayé gbogbo ayé ẹ̀sìn tí gbogbo èèyàn gbogbo èèyàn tí wọ́n bá láyé òun náà ní alìsílám kìí ṣèṣẹ́bọ sọ́lọ̀ àà ó wá sílé gbọ́dọ̀ jẹ́ pé ìṣẹ́bọ lọ́nà làwọn abẹ́rẹ́ àwọn mẹ́rànlọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ adẹ́gbẹ́ adáwọ̀ àbọ̀gìbọ̀ pẹ̀ nígbà bọ̀gìbọ̀ pẹ̀ wá ní ńlá tiwa ànẹ́bìmọ̀ ní ádàbí wọ́n bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́rìí pé Adam alayhi salam nabiyyun aw rasul sanabi àbí ìrànṣẹ́ ọlọ́ sanabi ni àbí ìrànṣẹ́ ọlọ́ ọ̀sẹ̀ kẹta pété anábì ni àbí ìrànṣẹ́ ọlọ́ àbí pọ́rọ́ǹtù ẹ kọ́kọ́ pẹ̀lú rẹ kì í ti pọ́rọ́ǹtù sanabi ni àbí ìrànṣẹ́ ọlọ́ anábì ni bẹ́ẹ̀ nàbì anábì ọlọ́ni kì í ti ìrànṣẹ́ rẹ. so anábì ọla ti wá gbọ́dọ̀ jẹ́ abọ́gibọ̀ pẹ̀. Yorùbá ajọ́pẹ̀sìn tán lọ bá láyé ìní kábọ̀gì kábọ̀ pẹ̀. ń torí àkọ́rọ́mọkùnmọ̀lá alìsíláàmù yẹn òun náà lànàbì náà àléhìí sẹ́lám ló ti. orí ìsìláàmù náà ń àwọn èèyàn wá sórí rẹ̀ tí wọ́n kọ̀ láti ó lé àádọ́ta lẹ́ni tí fi ń pè wọ́n kọ́nà wọn bó tó rán omi tó fáàlì tọ́lọ́ fi palẹ̀ ayé rẹ nígbà àkọ́kọ́. ẹ̀sìn yìí àdìsílámù yìí kan náà lọ́nà wọn bá tó rán Nabi Ibrahim alayhi salam kọ́ wá pèpè lọ sídìí rẹ̀ Ibrahim alayhi salam. òun náà lẹni tí wọn sọ fún wa ní kálí pé wọn mẹni yọrọ wọbọ amílẹsì ibrahim wọn mẹni yọrọ wọbọ amílẹsì ibrahim ilà mẹsàfì hànàfà ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون النبي إبراهيم عليه السلام Ọlọ́run lẹ́ni kó o sí o tí ó tàkìtì papọ̀ sí ìlànà Ànábì Ibrahim aleyhi sẹlẹm afẹnjọba gbọ orí ara rẹ̀ torí kọ́nà wọn bá ti sálẹ̀ sàmìlẹ̀ ayé yóò sì máa bẹ nínú àwọn ẹni ìrètò adìlọ́lá gbẹ̀ndàlùkìyàn olùwọlé dàrẹ̀ nígbà tó sọ fún pé kó di mùsùlùmí النبي ibrahim ọ̀sẹ̀mí ní kò sẹ́mí لرب العالمين. aslamtu li rabbil alamin mo ti mùsùlùmí fún olúwa gbogbo àgbáńlá yìí mo sọ pátọ̀sẹ̀ sílẹ̀ fún allah ibrahim àwọn ajọ́ ọmọ lórí tí a nìkan ọba àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ nípa islam bẹ́ẹ̀ náà ni yaqub alayhi salam òun náà bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ nípa islam ẹ̀yin ọmọ mi ọlọ́run ti ṣẹ̀ṣà ẹ̀sìn kan fún yín o òun náà ni al-Islam torí náà ẹ mẹ́sì gbà láti kú láì jẹ́ mùsùlùmí ẹ mẹ́sì gbà láti kú láì jẹ́ mùsùlùmí torí ẹ millata abikum Ibrahim huwa sammakumul muslimina min qabl ìlànà bàbá láyé ni Ibrahim alayhi salam òun ni Islam tẹ̀bí Ibrahim ti pè é mùsùlùmí látọjọ́ tó ti pẹ́ torí akramakumullah lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí gan wọ́n ní Ibrahim alayhi salam ó ní bàbá àwọn òjíṣẹ́ bàbá àwọn àrẹ́lẹ́ bàbá àwọn àrẹ́lẹ́ jẹ́ mùsùlùmí káàdì ránṣẹ́ ọ̀jẹ̀ mùsùlùmí ló lọ ọ̀jẹ̀ ìsìláàmù yìí làwọn èèyàn nẹ́bí Ibrahim kọ́ ní ìgbà tí ànẹ́bí Ibrahim fẹ́ yé wọn pé à ń bọ́gi à ń bọ́ ọ̀pẹ̀ kọ̀sọ́nà bẹ́ẹ̀ ìrọ́lá sẹ́ni òkú ti fẹ́ ṣe rọ́ọ̀. sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn ẹni tí ń bọ́gi tó ń gbọ́ pẹ̀ntì àwọn àwọn náà rọ ni ṣùgbọ́n ẹni tó bá pè ní rọ ò ní wọ́n dojú ìjà kọ. ó dàgbẹ́ ló ń sọ ni kí ti mara rẹ̀ lẹ́hànà ẹni tó pè lẹ́hànà tí ó dìjà òun náà ní retí. ẹlẹ́bí Ibrahim alayhi salam ó ti fẹ́ ìpè àwọn òòsàn àwọn yìí wọ́n ń gbọ́rọ̀ sábà túgbà tẹ́ ń pè wọ́n wọ́n gbọ́ wọ́n dà àwọn òòsàn àwọn yìí wọ́n ríran sábà pé ìyá jẹ ọmọ lẹ́yìn wọn tó yẹ kí wọ́n máa wòran ni àwọn òòsàn àwọn yìí wọ́n ní kankan tán lè ṣe fún yín àwọn náà ní gbogbo sọ̀rọ̀sọ náà ló yá wa náà ṣùgbọ́n bẹ́ẹ̀ ni abáwọn bàbá wa ni wọ́n ṣe àṣìṣe sọ pé tí bàbá ẹni ṣe á pàtì kò lè rọrùn hmm, kò lè rọrùn táwọn kò ti ń dání tí ọgbà ìsìláàmù láàmú náànú lónìí onídìí mọ̀ pé ìsìláàmù ọ̀nà ni ṣùgbọ́n báyìí lọ́wọ́ tó fi ń tó ń bá bàbá òun lórí rẹ̀ sílẹ̀ tó ń fẹ́ sọ pé bàbá òun sì nàní tó ń fẹ́ sọ pé bàbá òun káfìrì torí rẹ̀ dákun ẹ̀fọ́ mú ọ̀nà àmàyàn òun ò lè fi ń tó ń ṣe yí lẹ̀ nítorí táwọn dáàdì lókè tí wọ́n bá sọ dáàdì sí jahannam tí wọ́n tẹ̀lé kí ni tọ́mọ fẹ́ ṣe fún bàbá nínú náà jahanna tí yóò bá dín tiẹ̀ kú ó ní bá dín tiẹ̀ kí ló dé tó ti fi ojú ọ̀nà dáàbì rẹ̀ lẹ̀ nínú ẹ̀ kí ló dé tàwa lè gba Islam tó fojú ọ̀nà ń bọ̀jú à ń bọ̀ pẹ́lẹ̀ tó wá wúwo lára ó ní nísìn wọ́n ti sọ ní ògbójèmí ó ọ̀tún wò mí báwo ti bá ẹsẹ̀ gbogbo ẹ̀ is just history ọmọ hakimi dánú jari ọmọ jẹ Muhammad ọmọ jẹ Ahmed Abdullah Abdulsalam formerly known as Ogunjemi kpọlọpọ yẹ ya àwọn olùkọ́ formerly wa yes because I'm a Muslim now Allah àwọn èèyàn ọmọ bọ̀ dúpẹ́ fọlọ́ ok Ògúnsọlá wà ní bàbá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ògúndùnmi ọmọ Ògúnsọlá ọmọ adé abdulsalam ogunṣọlá gbókò bàbá rẹ òsè kò sí yípadà òsè ẹ ló yípadà àwọn tó máa bọ dúpẹ́ fọlọ́fọ́ ọlọ́wọ́ àìsàn ọlọ́wọ́ a máa yọ àlàyé jáde nù àwọn bàbá rẹ òkú làwọn ọlọ́wọ́ ayọ̀ wọ àlàyé jáde nù wọn kí ni tó burú mẹ́ kó fi wá máa ronú sí pé kí n ṣe islam àti kí n ṣe islam nígbà tí anabi ibrahim aleyhi salam tó fi hàn wọn ìmpákì wípé àwọn òòsàn àwọn yóò ní nǹkan kan tí wọn lè ṣe fẹ́ni bọ́ọ̀dì tó yí àké ni wọn afá ní ìsìkápẹ́ nìkan yọ àké sẹ́yìn àtòkèrè láti yẹ ni àbẹ́ ẹ̀dùn pé màá rí ibi tó gbà sẹ́wọ̀n bá tòkèrè lẹ́yìn oṣù yẹ torí ká ní làkàì ẹ̀mọ̀ntẹ́ǹtì ṣùgbọ́n àwọn òòsàn àwọn yẹn àwọn dúró nì torí wọn àwọn ọ̀dà kàmá anabi ibrahim ti fi súnmọ́ wọn akéwì wọn ti pọ́n dáadáa bá anabi ibrahim sọ́nù wọn látàrí káwọ̀ gbáwọ̀ ètò wọn rí lọ́wọ́ ètò wọn rí lọ́wọ́ ètò wọn. anabi ibrahim ti sọ wọn wọ́múwọ́mú lẹ̀. ẹgbà islam ọlọ́run ẹgbà islam kò burú torí pé anabi ibrahim alayisalaam ọlọ́wọ́ tó lè fi yí nǹkan padà. ìgbà mí tàbí kọ́gbára wọn ní ká afẹnuyi padà ẹnu náà fún níta afọkànkọ́ eléyìí lè tọ́lẹ̀jù nínú ìmáàlì kàkà kí àwọn ẹlẹ́bọ kí wọ́n ronú wọ́n mọ̀ pé orí àánú làwọn wà ìjẹ́ni tó wà lórí àánú àwọn sì ti fojú hàn gbangba kò bùkátà àríyànjiyàn má wọn á pè ànábì Ibrahim alayhi salam anta fa'alta hadha bi alihatina ya Ibrahim. tí wọn lọ fojú àwọn ọlọrun wa rí ìwọ Ibrahim ẹ dàgbà ẹgbọrọ ẹ sọ pé ọlọrun wa àwọn ọlọrun wa ìwọ ló fojú wọn rí màbá òkú wọn sínú pọ́njú ṣé ẹ náà ní sẹ́ni tí yàrá jẹ́ mùsùlùmí ó rí wọn èpè ṣé bọ́lọ̀ làákà ìlà fi bẹ̀rẹ̀ ẹ ó mọ̀ bí ọmọ ọ̀hún àyè nígbà tó lọ sọ ọ̀nà àlùkò ọmọ ni wàláyà ànílà káì ká di mùsùlùmí ìyá bá ànílà káì ẹ wà wọn lárúbáwá tí ilẹ̀ bá mọ́ dẹ́bínú yóò ju àwọn kóró kúrò lára rẹ̀ tó bá yọ kóró kúrò lára rẹ̀ dẹ́bínú yóò wá fi ya àwòrán èrè nígbà tó bá ya àwòrán èrè nǹkan pẹ̀lú yóò yóò sìn látàárọ̀ dalẹ̀ nígbà tí ọlọ́run tí ṣe ń sìn látara ni ó tún jẹ ìgbà làákà yìí náà wà o ò ní làákà yìí ẹni tí ò bá jẹ́ mùsùlùmí kò lè ní làákà yìí ẹ̀yẹ́ bí ẹni tó gba Islam ìké báwo ló fẹ́ fíìlì ní ìsìn síbi o ti ṣe wà lánàá tó bá fẹ́ sòdodo fún yín yóò sọ pé orí òun pé ni torí tẹ́lẹ̀ wọn ò ní làákà yìí làákà yìí náà wà dá ní ìsìn gbàtà sọ pé one plus one plus one equals to one látẹ̀dà. sani kaba sọ pé one náà sọ pé a ah, kò dájú pọ̀ ọgbọ́n because ọmọ tí o ti wọ sùkúlù tá a bá mú dérí bọ́tíwọ́tà tá a mú mẹ́ta kalẹ̀ fún ta ní kàá ọmọ sọ pé ní èyí ẹ̀ta masha allah la quwwata illa yàtọ̀ kọ́ mọ́tò ní ẹni ẹni ẹni pé ó ti làákà ìtẹ̀. ó ní a ẹni ẹni tó kún ẹni ó dé ní ẹni tó bá a tó ìyẹ lọ fẹ́ jọ. ìyá náà yà ń gbà tọ́lọ̀ bàbá rẹ̀ ló bẹ́ẹ̀ jọ wọ́n máa sì síra wọn. torí ẹ̀ ń ṣe jẹ́ pé làákà pé àfi tí yẹn bá mọ ọlọ́run gbòdòdò bàálà ni làákà oṣù òṣìṣẹ́ àkàràmọ̀kọ́mọ̀lá wọ́n rẹ̀ ọ́nú pẹ̀pọ̀ tí ń dábẹ́ ṣe fún ọmọ ẹ̀yọ ọmọ ẹ̀yọ ọ̀dájú ọ̀dájú púpọ̀ ẹni máa ń ṣe nítẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ní láti rí nítorí ẹnìkan ò rí rí wọ́n ọ̀sẹ̀sẹ̀ máa pòwe lójú ayé yorùbá wọ́n ti ń pàbọ̀ tipẹ́ wọ́n tẹ̀lé má sọ yorùbá torí ẹwo lẹ́sẹ̀ dábà nàbí Ibrahim tóbi ẹnìkan rírọ̀ ẹ̀ kò rí rí kò rí rí wàlúwàlú nígbà tí wọ́n dá lẹ́sẹ̀ àwọn tó tó wọlé fún mama ṣètọ́nì lọ́wọ́ wa bàbá ọ̀daràn lọ́wọ́ kọ́ wọn pé ẹ̀sìn kànàkànà ẹ̀sìn ìyanúbá wọ́n fi kànàkànà wọ́n fi kànàkànà ẹ̀yìn nìkíní kejì tó di mú ọkà sọ́ọ̀lẹ̀ ni yọ bàrà rẹ̀. àwọn ń tètè sanabi Ibrahim alayhisalaam ọlọ́wọ́ bẹ́ẹ̀ nígbà wọ́n ti parí sẹ́ẹ̀kẹ́ nǹkan kan àti sanabi Ibrahim alayhisalaam. النبي إبراهيم بابه الله قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم jẹ́ nǹkan tí ó tutù ní tututu tàdáfíà wọ́n má sùn lọ́wọ́ máa dàbí ìgbà tí wọ́n á nu fírísà wọ́n nàbí Ibrahim aleyhi salam ẹ jẹ́ ká wò ó kápá àná ń bẹ láyé jọ wọ́n ti wá sọ ànábì Ibrahim sínú náà ẹ rí i pé lẹ́gbàá tí náà bá jó tán láti wọ́n ọjọ́ tó fi jó àwọn èèyàn máa gbà pé ah, ah, ah, àlọ́ lẹ́rù rẹ̀ láì ọ̀daràn ọmọ tó dájú burúkú ọmọ tó tẹ́kínì. àbá adébẹ̀ anábì Ibrahim bá tún dìde tẹ́gùn kálukó tulẹ̀ nípa eléyìí ṣèyàn. ọlọ́run ẹ̀dá gbogbo àwọn àmì yìí ló mú wá bóyá káfíìrì ọ̀jẹ̀ gbọ́ náà gbọ́. ẹ̀wọ̀n fìrà áwùn ẹ̀dá anábì Musa alayhi salam ẹbí ìsìláàmù yìí náà lànàbì musa pé fúráwọn lọ ọ̀nà yarí ọ̀nà ó ní pé tí wọ́n lọ́hùn tó ṣe pé a'la èmi ló wá ń tọ́ga jù ọ̀la ìfẹ̀rẹ̀ ọ̀nà ìyá gbẹ́rù gbárí burúkú nínú táwọn ọ̀daràn sì ti wáyé hmm, ọgbọ́dọ̀dọ̀ tọ́ga jù nínú kéèyàn yí ọ̀daràn gbogbo ìrántí lọ́gbà láti rí i pé òun rí ànábì Musa gbèsè ọlọ́wọ́ bá ní òfun pa ẹ ọ̀sẹ́ni tí ẹni tọ́lọ̀ wọn bọ̀ bá pa kò ní kú kò ní kú yàtọ̀ sí wọn tó gùn ti fọ́ orí ẹ̀ ògùn àdáni ó ní kó gbé kánà gbogbo irun ara wọn irun abẹ́ irun abíyá ó ní kó wọ́n pa àbẹ́rẹ́ nǹkan mẹ́ ọlẹ́yìn ọ̀sẹ̀ bàtàn bàtàn ẹ̀ dìpọ̀ kọ́ mu. ìsọ̀nlá ni wọ́n wá lò ní kọ́ kọ́lọ́ kúlọ̀ ọmọ kọ́dà rẹ̀ ìrọ̀ sàn ayé yọ ayé ló ń gbé ká wọn náà náà padà bá gbé ẹjẹ ọmọ bíbí tún lọ sẹ́yìn ọba ti bọ́ lọ́dún ayé òkú kí lẹ́yìn rò pé yọ pọ̀ lóògùn náà oògùn náà yọ pa oògùn àdánù náà yọ pa ẹni bá tó sọ ọlọ́run yọ là àmẹ́rin sọ náà lọ́wọ́ wá dá máa ṣe yọ lọ yọ lọ ó sì ọ̀rọ̀ sọ ọgbà gbé sàgbólọ́ máa pè sọ́lọ̀ náà lẹ́ ń gbẹ́ bọ́ lọ fún lóríta ọlọ́run sọ fún òun fẹ́ di ewúrẹ́ ẹ a yóò bá ilaha illallah a máa ké pààrọ̀ ń jẹjẹ fa ẹlòmíì pọ̀mọ́ ní máa rà jẹ ìṣètí bẹ́tẹ̀ gbayé nìsín bẹ́tẹ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ wàláhì tí kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ wà ní wọ́n dẹ́bọ̀ fún wọ́n lẹ́bọ̀ ẹ̀ pa orúkọ orúkọ funfun wọ́n á di kíláàsì tó emergency lọ́dọ̀ àwọn tí ń tẹran àṣọ èyí náà dára níyìn o tẹ́ ń ràn wọ́n lọ́wọ́ tẹ́ ń bá àwọn ewúrẹ́ funfun ká ìwọ funfun náà dúdú tẹ́ bá wọn gbogbo ẹ̀ ìwọ láì jẹ́ wọn nínú wọn pẹ̀lú fún special mission special mission àbẹ́ ẹ̀gbọ́n so wọ́n lọ pa odidi orúkọ wọ́n ní nǹkan kan gbọ́dọ̀ míì wọ́n wá sí wọ́n gun wọ́n gun yẹn atọ́bi osiki oúnjẹ tó ń wò rí jẹ ẹgbẹ́ pété léyà bá dé gan kò rówó pa díẹ̀ òní àwọn akpọ̀dùkọ ọmọ gbogbo oríta mẹ́ta dára lẹ yorùbá yìí adúpẹ́ fọlọ́ pé wọn gbẹgbọ́ mọ́dá kẹ́kẹ́ yìí ah ok kápítà la wà mọ̀lítẹ́ ẹ̀rọ ni àbẹ̀ àjẹbẹ̀ ẹ̀kọ́ bá ẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ náà ń pè wọ́n yẹn o ọ̀rọ̀ burúkú náà ń pè wọ́n yẹn tọ́lá ti dẹ́gbẹ̀ òkú ẹgbẹ́ àdánù tẹ́gbẹ́ sóríta wọn yẹn ọ̀rọ̀ wọn ń pè wọ́n lọ́ọ̀bì ọ̀rọ̀ wọn ń pè torí pé yorùbá náà ló sọ wọ́n ní èsù òǹlọ nílé oríta àbí ẹ̀kọ́ ni táwọn ní wọ́n dẹ́gbà lọ fún. ọmọ ìyá wọn ọ̀rẹ́ wọn lè sùn. ṣètọ́nù ìní ń jẹ́ ṣètọ́nù ẹ lọ́ba pé bẹ́ẹ̀ lédè Yorùbá náà ṣètọ́nù ẹ má túmọ̀ ṣètọ́nù fésù o ẹ má túmọ̀ ṣètọ́nù fésù tó kò síbi tọ́lọ̀ sí ni kẹ́ máa bóyá fún ṣètọ́nù o kò síbi tọ́lọ̀ sí ni kẹ́ máa ṣe orúkọ ẹ̀mí ọ̀rẹ́ sí ẹgbẹ́ ọ̀la ẹni ní ọ̀jẹ̀ ẹ̀yìn àádọ́ta torí tọ́lọ̀ ìwọ́n tó ọ̀jẹ̀ ẹ̀yìn àádọ́ta rí láyé títí tó fi kó tásì yẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀yìn àádọ́ta òbí náà bẹ̀rẹ̀ òkú kan sẹ́ríta ó wá bẹ̀rẹ̀ tó sọ ọ̀tá àwọn mùsùlùmí lòun náà ìsìláàmù wọn tó fi fílẹ̀ ti pẹ́ ọ̀daràn àwọn wàláì tó bá ti rí irú àwọn èèyàn ayé èsì làájá nàbì Musa pápá kó tún lọ jẹ Yorùbá ah, yóò gbọ́ bàjẹ́ yóò sọ ìbùdọ́gba táàtì bo ìsirá nàìjíríà ó là ń dáká kódà ó ti gbé gbogbo ayé gbogbo ẹ̀jẹ̀ gbogbo ọ̀tọ̀ ẹ̀gbà nínú ọjọ́ ọ̀nà yóò tẹ̀lé àwọn ẹ̀rọ̀sọ náà yóò tẹ̀lé bí yóò ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ àtọ́sọ̀rọ̀ aláàfáàánú Yorùbá ga olóògùn ni wọ́n babaláwo ni wọ́n ọ̀làwọ̀ Nàìjíríà limited tòtò bá tó wá di ojú àwọn èèyàn olóòtú di ẹni tó jẹ pé kọlọ lọ kọlọ ọsùlù ló mà ṣùgbọ́n ní báwọ̀ ó ń máa ń tó ẹlòmíì ò ti ẹ̀gbẹ́ tiẹ̀ pamọ́ ànílù kan dà wọ̀ bàtí ìlú dà wọ̀ ìmáàmù bá gbé alábàáhùn pa bàbá ìgbà òun ọ̀rọ̀ bàbá ìgbà ọ̀pọ̀lọ̀ sọ lónìí òun ìgbà ọ̀pọ̀lọ̀ sọ lónìí. bàbá ìmáàmù ó ti tún bọ́ ọgbọ́n títí àbí àbí ètò bàbá ìmáàmù bàbá ìmáàmù náà ni bàbá ìmáàmù lọ́dọ̀ dára para àtúpẹ́ kọ́lọ́ ọ̀pá àwọn ìmáàmù ẹ̀sìn bẹ́ẹ̀ lẹ̀ yìí torí pé sọ ẹni sọ máa pè yàn lásìwájú ẹ̀sìn amánà ńlá ń bẹ lọ́rùn ẹ̀ amánà ńlá ni kì í ti wájú àwọn èèyàn lẹ́sìn fẹ́ pa ìwájú ọlọ́ọ̀ tí ìrọ̀lẹ́ ti kọ́ ìwájú ọlọ́ọ̀ ó kú oríire àwọn ìlú nílẹ̀ wáyé tẹ́tẹ́tẹ́ gbọ́ bá jáde àwọn ọgbọ́n kọ̀ọ̀kan lọ júbà gbogbo lè má mú lù bẹ́ẹ̀ náà bẹ̀rù tọ́ba kíkẹ́ lọ́sà bá lè má mú lù ẹni ìmáàmù lẹ́yìn ìmáàmù lẹ́yìn kọ́lọ̀ lọ́rùn kọ́lọ̀ rọ́sọ́lù ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ojú ọ̀nà ọkọ̀ ojú irin ọjọ́ ti mẹ́tò mùsùlùmí làwọn àwọn ìṣẹ̀lẹ̀ wọn ìdílé ọjọ́ tó kọ̀ wá ní mùsùlùmí ẹni tó bá gbé ẹbọ tó bá ti lọ mùsùlùmí egun rẹ̀ ó dèèyàn mùsùlùmí là wà ọlọ́run ló sì máa ń sọ ẹ̀ kò sí nǹkan kan tó lè sọ̀yàn lẹ́yìn Allah anabi Musa aleyhi salam fìràwọ̀ ó ṣe gbogbo ohun tí ó ṣe ìdá nígbà tí ọ̀rọ̀ wa dójú àmì anabi Musa náà kúkú sojú abẹ́ǹtò ọmọ ti yé mi báyìí pé ìwà fìràwọ̀ náà yóò lórí ibú yọ. ẹ ọsọ bá dúró fi hàn àpò lórí ibú ni ọ lójú rẹ tó ti tẹ lọ sí sẹkùn. alábì musa nàbà ọba mórílé ọ̀nà àbí kò àwọn jẹ̀mọ́ rẹ̀ dá tẹ̀lé. tó nígbà tí wọ́n fún àwọn ẹgbẹ́ ah, ọ̀nà rẹ̀ ń wọ́n musa. wọ́n ní dojú gbogbo ọ̀rọ̀ àlẹ́yìn rẹ̀ máa jó sọ àlẹ́yìn rẹ̀ mùlẹ́fìkì pọ̀ tẹ́tí bá rẹ̀yìn tó ní rẹ́ni bọ́dì má. so àwọn eléyìí wọ́n sá ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé so wọ́n wá sọ pé wọ́n Musa inna lamudrakun wọ́n Musa fọlọ́ ń búra pé fúráwọn ọba wa. lẹ́bi Musa sọ fún kálá inna ma'iya rabbi sayahdi láìláì aláàánú fúráwọn ò lè bá wa olúwa ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú bẹ́ẹ̀ sọ́mọ bàbá mi náà ti kí máa ma sọ kọ́ adé ti fọnà mọ́ nù. torí títí wọn bá bá wa nǹkan yóò ní í da òkúta òtútù ní káráàlú kọ́ọ̀rọ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run làwọn àwọn kọjá lálàáfíà kí wọ́n lè jọra wọn wáwú. ó ní ashhadu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin ìgbà yìí láàárọ̀ bàbá alágídí nínú oríkì ìfìràwọn náà ìgbà yìí láàárọ̀ bàbá abú aláìlórí lọ́wọ́ aláìníláàkáì ẹni tí wọ́n ti ń bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ ẹgbà ẹgbẹ́ ẹgbà táyà tó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe rí nu lónìí báyọ̀ bàbá rẹ báyọ̀ gbẹ rẹ báyọ̀ tíwájú kan ni báyọ̀ gbà àdúgbò ni báyọ̀ bàálẹ̀ ẹlú ni bẹ́ẹ̀ ọba àwùjọ ni òun ní í ṣe tọ́takùtọ̀ lọ́hùn á máa bá a sọ̀rọ̀ bàbá ẹ ti tọ́lọ̀ bàbá ẹ ti tàṣetán nílẹ̀ ikú bẹ́ẹ̀ lónìí dáńgọ́ńdọ́rẹ́ ń dùn wọn bí yẹ yóò fi hàn pé wọ́n kéré yí ẹ dáńdùn wọn bì àfa àtikú bá wá dé náà ni pé ọmọ ń dà lórí ọmọ ń dà lórí ọmọ ti lè fún. <laughs> ó sì ń bá mi sọ̀rọ̀ sọ báwo náà lẹ́ka fún un lọ pé ìwọ kọ ìwọ kọ nítorí pé gbàgbé ẹ̀kọ́ ọgbọ́ ọgbà ọkọ̀ láti gbọ́ ọkọ̀ láti gbà ẹni tí ń dà ọ́ lọ́ọ̀lá àmì láwùjọ wa lò ẹni tí ń bá ọ sọ̀rọ̀ ojú orí rẹ̀ làwọn àmọ̀ lò. àwọn ọ̀sẹ̀ àá pé ìjọba àtàkùn ẹni tó ń wọ ọmọ láàyè ló máa bá ọ sọ̀rọ̀ láàyè bàbá òní wò pọ̀rọ̀ fọmọ yín bá wọn sọ. ó ní í ṣe pẹ̀lú àtúbọ̀tán wa kọ́lọ̀ mẹ́jẹ asorí ibú torí di eléyìí kákíyèsí àwọn alágídí ti lọ àwọn ẹni tí ò sí lọ wọ́n ti lọ torí ẹ̀ gbogbo àwọn alágídí lónìí ẹni tó pọ̀ láti sí lọ wọ́n tún kéré sí nọ́mbà àwọn ẹni tó ti lọ akókò ọrọ̀ kan xeyọ̀ọ́ mẹ́kúlẹ̀ àdìkù ọlọ́run bá ní sẹ́ ìṣèkèfé rí sí tó burú ju tàwọn tó ti lọ lọ ọmọ sí síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀pá wọn abúláwò kọ́ ọlọ́ọ̀pá abújáde kọ́ ọlọ́ọ̀pá wọn. àbújáde oníwọ́tò ní fẹ́ àwọn àdìgì ọmọ onífẹ́ràn náà ti àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀pá. sábà tí wọ́n mọ̀ pé lórí Islam ẹ ẹ ok ìwọ́n tó ní kẹ́sì Islam kẹ́sì Islam kí ló mú sí àwọn ọ̀sán pé wàhánà mi náà mùsùlùmí èmi náà ti dọ̀kan náà mùsùlùmí kò sí sọ pé òun ti dọ̀kan náà àwọn Yahudi ẹ̀ka nàbì Musa ni fọ̀rọ̀ pé wa gbogbo oníkálukú gbogbo oníkówà Islam náà ní ká ṣe. jama ọlọ́run sọ nínú Al-Qur'an nínú Suratu Dhariyat ayé àti mbùkátà kó oníkálukú wa kó fi síwájú rẹ̀ kọ́mọ́ gbèsè papọ̀ ká máa ronú nípa rẹ̀ ń gbogbo gbà ká máa sàfún péye ká máa rántí pé àwa a ní nǹkan kan pàtàkì tó ṣe kókó tọ́lọ́ ti torí rẹ̀ dá wa. nǹkan yìí iná lọ́lọ́ sọ nípa rẹ̀ pé wa ma khalaqtul jinna wal insa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين jama aya yìí oníkálùkù wa ẹ ká máa ronú nípa rẹ̀ gbogbo gbà kò yẹ ká da ọ̀rọ̀ aya yìí ká dà sí nítorí pé ó ní í ṣe pẹ̀lú kókó tó pàtàkì ń bẹ ayé yìí ẹ̀mí rẹ̀ gún kò gùn orí ṣe àbó òní ṣe ọ̀nà ńlá àbí ọ̀la ọbọ̀sì àbí ọbọ̀sì fún ọ kókó kan wà tọ́fà tàbí wà nílé ayé yìí ọlọ́run lọ́wọ́ ọ̀dá àlejànú wọn ò sì dáyàn nítorí nǹkan míì tọ́ta ìmọ̀ ọ̀pọ̀n ó lè bá àpáwá láti ẹ̀ka máa sìn ọ́ kóun ó lè bá àpáwá láti ẹ̀ka máa sìn ọ́ mi ń ta ara ọ̀sìn kíkan lọ́dọ̀ ẹnìkan yín o èsì tọrọ pípẹ́ bọ́ọ̀lù ọlọ́run gan-an lọ́bọ̀ ọlọ́rọ̀ alágbára ọba tó nípa. àyíkẹ́ nínú ara yìí ọlọ́run ní ìdá ìjànú àti èèyàn nítorí nǹkan kan yàtọ̀ sí kí n lè bá a máa pa wọ́n lẹ́sẹ̀ kí wọ́n sì mí. wọ́n kọ́kọ́ sọ nípa àlùjànú ṣáájú kí wọ́n tó sọ ń pè èèyàn àlìjánu àwọn ẹ̀dá kan ní tí ò ṣe fojú rí àmọ́ wọn lè rí wa ìnáwó ni ọwọ́ ọ̀kan huwa wa qabiluhu min haythu la tarawnahu. àṣetán àtàwọn ìjọ rẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n rí yín òun rí yín àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ gbọ́ ọ̀nà sẹ́yìn ò rí wọn. ìjọba bá rí bẹ́ẹ̀. àyẹ̀dánú ẹ̀dá kan ni nínú àwọn ẹ̀dá lọ ń dá ṣùgbọ́n látara ná lọ ti dá àwọn àǹjẹ̀nú ni wọ́n kọ́kọ́ gbé òkè pẹ̀ ṣáájú káwọn èèyàn tó débẹ̀. ìgbà tí àwọn gbé òkè pẹ̀ wọ́n ti bàjẹ́ púpọ̀ lórí ilẹ̀ wọ́n tàjẹ̀ sílẹ̀ ọlọ́run náà àwọn àlẹ́kà fún ọ lọ gbá wọn jà. ẹ̀ṣẹ̀ ìpọ́n òun náà pẹ̀lú wọn òun náà pẹ̀lú wọn ní ìgbà tí ó ń bẹ láàrin àwọn màláíkà ó pè ní alḥaris òun náà pẹ̀lú àwọn màláíkà láti wá gbá wọn nígbà yẹn. lẹ́yìn wọn lọ́lọ́run á gbé àwọn èèyàn sókè pẹ̀. so wọ́n ti ọ̀rọ̀ àlìjáde síwájú tèèyàn nítorí pé wọ́n ti síwájú wa nínú bíbẹ̀. àti àlìjáde àti àwa ni wọ́n ń pè ní àtìsàkọ́lẹ̀. ọlọ́run pa àwọn méjèèjì láṣẹ kíkẹ́ ká máa ṣe òun. àwọn olùmọ́ni ọ̀rọ̀ ọlọ́run tó ní illa liya'budun tá a lè túmọ̀ rẹ̀ pé ìṣẹ̀dá àlìjànú àti èèyàn àfi nítorí kí wọ́n lè bá a máa sìn wọ́n jáde makhraja al-khabar ní ìjáde pé ròyìn lọ́lọ́wọ́ bá ń fún wa. tó bá ti lè jáde ní ìjáde pé ròyìn lọ́lọ́wọ́ bá ń fún wa kí ni ó bá ṣẹlẹ̀. èyí tí ni pé gbogbo àlìjànú pátákáfà àti gbogbo èèyàn pátákó àṣà àní rẹ́nìkan tí ò sí lọ. nítorí pé kọ́bàrò wọ́n ọ̀hìn sí gbogbo ìròyìn ọlọ́run òdodo ni. tọ́lù bá wá sọ pé òun dá wa àti èèyàn àti àlejànú òun wá ń fún wa lóyìn pé sísìn láà sí òun gbogbo alàbá máa sìn ṣùgbọ́n ń táa ni pé tó pọ̀ jù nínú wa á sìn. bẹ́ẹ̀ náà làwọn àlejànú torí rẹ̀ ní àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn sàhábà wọ́n ní ọ̀rọ̀ náà tó wá níbí ìṣẹ́yẹ̀kùn kharaja má al kọ́bà àtẹnu ṣùgbọ́n jáde níjáde ìròyìn adẹ́pẹ́ tuma rẹ̀ ni kí wọ́n máa khalaqtul jinna wal insa illa li'amurahum bi'ibadati. وقد أمرنا الله عز وجل بعبادته ìdánìjànú àti èèyàn àfi nítorí kí n lè bá a pa wọn láti wọn sìn láti mọ kọ́lọ̀ ti pa wọn láti káṣọ. àti àkọ́kọ́ tó wá nínú Al-Qur'an ó wá nínú Suratul Baqara. قل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إليه يعني أخوك تقوى القرآن àtẹ̀yẹ́ ní ìpẹ̀lú ẹsìn ọlọ́run ọba lónìí kan ẹ̀mí èèyàn ẹ máa sin olúwa ẹlẹ́dàá yín ẹni tó ṣẹ̀dá yín tó sì tún ṣẹ̀dá àwọn ẹni tó ti síwájú yín kẹ́ẹ̀lì bá jẹ́ni tí wọ́n máa páyọ̀ lọ. Abdullah ibn Mas'ud radiyallahu anhu àti ibn Abbas wọ́n ní gbogbo radiyallahu anhuma wọ́n ní gbogbo bí tẹ́ ẹ bá ti rí ya'budun ọ̀rọ̀dùnlọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ni ìwàhídó wàhídùnlọ́ kẹsàn lọ́lọ́kan so. ìyẹn pé mi ìṣẹ̀dá lè jẹ̀nu àti èèyàn nítorí nǹkan kan míì yàtọ̀ sí kí n lè bá a pa wọn láti ẹ̀ kí wọ́n máa ṣe mí lọ́kan nínú ìjọsìn torí pé ẹni tí ń sin náà tuntun sin nǹkan míì pẹ̀lú ọ̀nà kò sí náà. nígbà tó bá jẹ́ pọ́lọ̀ nìkan ló máa ń sìn ìgbà náà ni wọ́n tún sọ fún ìsìn lọ. ọlọ́run lè wa ní òun pa ọ́ láṣẹ ká máa sìn òun ìgbà tó pa ọ́ láṣẹ mélòó nínú wa ní sìn àwọn ẹni tí ń sin náà kéré jọjọ torí rẹ̀ tó bá dúró gbẹ̀ngà kìíyàmá ọlọ́run sọ fún baba ńlá wa Adam aleyhi ìpè ya أعدام وضف لبيك وسعديك ويوم أخرج بعث النار من ذريته يا وما نصت لما أغمى دمارك آدم عليه السلام وما بعث النار أو لما أنا أو منين gbogbo ẹgbẹ̀rún ẹ máa yọ ẹyọ kan lọ sálì jẹnà ẹgbẹ̀rún ẹyọkan lọ sí àlùjánnà ẹyọkan lọ sí ẹyọ àwọn lọ sí iná kọlọ ń dákun wa. ìdí ẹ̀kọ́ sọ́nà kan láti lè pé wo nǹkan ọmọ aná sí tọmọ àlùjánnà á ọmọ àlùjánnà kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ aná kọlọ ń dákun sí wa lọ́mọ aná. tó ọlọ́run ní ti pa á ọlọ́run wa tó ní kájọ́ kan nínú àwọn ẹ̀ta horo tí wọ́n gbọ́ tí adúpẹ́ fọlọ́ sẹ́mi pé ṣe làwọn látàrí àná lọ kìí látàrí mímọ̀ ṣe wa kìí látàrí wa látàrí pé bàbá wa bá jẹ́ mùsùlùmí àbí ìyá wa nítorí pọ́pọ́ nínú àwọn èèyàn náà tí bàbá wọn jẹ́ mùsùlùmí tọ́lọ̀ mùsùlùmí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ náà ni bàbá rẹ̀ jẹ́ káfíìn tọ́lọ̀ ń sọ ní mùsùlùmí adúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra yìí. ọlọ́run bá ó wọ́n tọrọ nǹkan kan lọ́dọ̀ yìí lárídìkì torí pé ńlọba tí ìrọ̀ni lọ́rọ̀ ńlọba alágbára tó nípa ǹjẹ́ tó lè bá rí tó bá rí rẹ̀ ṣé nígbà tí àwa sì padà wá di ẹni tó wà nínú ilé ayé yìí tọ́lọ̀ náà là ń sìn àbá àsìn lọ. rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àsìn ọ̀pọ̀ ẹ̀mọ́yé nínú wa àsìn lọ́hùn ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ń ṣe wọn àti Islam ojúṣe gbogbo wa wá ni láti pe ẹni tí ò ti jẹ́ mùsùlùmí wá síbi Islam á pè é pẹ̀lú òǹtọ́lẹ̀ pẹ̀lú ọgbọ́n òye àti òǹtọ́rọ̀ àní fi agídí dàgídí jàgán. kápá ti ń pè nìkan sẹ́sìn islam torí islam ti ṣàkàbà yẹn ó dùrù ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsan. ìmà ìkìlọ̀ eléyìí tọrọ wà tó sùn wà tọba tọba jẹ kọrọ gàtí àríyànjiyàn àríyànjiyàn eléyìí tọ́ da lẹsìn máa pè àwọn èèyàn sẹ́sìn islam. ẹnì kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí kàkà káwọn oku ẹni tí ò sì jẹ tí ò sì jẹ mùsùlùmí asọ̀rọ̀ rẹ̀ débi pé àwa lókùn tí wọ́n ń pè wọ́n jẹ́ kó pe káfíìrì kó di mùsùlùmí ọkọ̀ láti ṣe ti ọjọ́ ojúṣe tiẹ̀ káfíìrì wa dẹni tí ń pè wọ́n ẹni tó yẹ kí ìwọ kó gbìyànjú láti rí ipò di mùsùlùmí lẹ́yìn tó ti jẹ́ káàpù ìwọ òní mú ti sọ oúnjẹ ọ̀sán òun sì ti sọ ọdún oúnjẹ àárọ̀ ọ̀bànilọ́kànjẹ́ tẹ̀lé ilé rẹ ní ìsìn ìyàwó tó ọ̀fẹ́ yìí ṣe mùsùlùmí bàkàtà bí àní bóyá yàgò yíyà àbí nàṣàrán yíyà lásàkọ́rọ́ sì jẹ́ pé wọ́n ọkùnrin lọ́nà ọ̀bá gbà fún olùfẹ́ nàṣàrán yíyà àbí yàgò yíyà yàwó nítorí tó bá jẹ́ pé ìwọ bá lọ kọ́ tó ń jẹ́ ìyàwó rẹ táàsì ti mọ̀ pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa àwọn ọkùnrin lò pọ́ múlẹ̀ lọ́pọ̀ àwọn obìnrin yóò rọrùn fún ọ láti lè darí ilé rẹ lọ́nà tó jẹ́ pé àwọn ọmọ tó bá fún ọ mùsùlùmí làwọn náà padà sí káyìn ìsìláàmù ló lékún àdínkù ọ̀gá kódà kóbìnrin ọmọ padà di mùsùlùmí ìsìláàmù ló lékún ṣùgbọ́n ìwọ òtún obìnrin tí wọ́n gba sẹ́rìn mọ́ lọ́wọ́ ẹni náà tí wọ́n pè sẹ́sìn Islam ó tún padà sọ ọ́ náà dára sọ́ọ̀tù. fala hawla wala quwwata illa billah irú ẹ̀ wá pọ̀lọ̀ jantirẹrẹ báyìí. irú ẹ̀ lẹ́yìn àdìsókò nira Islam burúkú. èyí ti mọ̀ ní mọ̀tàbà ó kọ́ sí bàbá rẹ̀ sọ́ọ̀nù. èyí wá ń bá a sọ̀rọ̀ yánà aláìdìmúrí ó ní kẹ́ni tí wọ́n rí báyìí ṣe rọ́rọ̀ ìsìlámù yẹn mi ìfẹ́ kẹ́ni bọ̀dì ọba ẹ̀ṣọ́ máa wọ̀ it has to do with my freedom mo mọ ọgbọ́n ọjà àgbà débi tí mo lè sẹ̀lẹ́kì tó bá wù mí kí ni wọ́n yà tá a rí náà ẹ̀ lọ́wọ́ ẹ̀yin ò ní sábà rí ẹ̀ ní sábà rí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa à ń ṣiṣẹ́ à ń pèpè lọ sí ìdíyẹ ìsìlámù ó jà sẹ́nìkan tó bá wá ṣẹlẹ̀ For the chairman local government wọ́n wá tó present ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ náà ló di first lady first lady local government àbẹ́ ẹ̀ sórí nǹkan mọ́ first lady state first lady country wọ́n bá gbé first lady sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́ba mrs grace dorcas mary alice. eléyìí ò gbòòrò tọ́lọ́ lọ ń gbà àmọ́ àwọn ọmọ kọ́ subhanallah ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abdulsalam abdulkadir abdulrahim abdullah ọba nílò matthew because apin wọn méjì ni láì ṣe bírèdì eléyìí kúmá john ṣùgbọ́n eléyìí abdullah abdulrahman ti bàbá mi. <laughs> la ilaha illallah musibat wọn wá rí ọgbà wọn rí ọmú àti ní ètú àti tó bá ti fọ́ sílẹ̀sì àwọn ọmọ wọn lẹ́yìn àríkà àdáwò ṣẹlẹ̀ alẹ́ nìkan ńlá ní nàìjíríà náà ìyàwó yẹn ti ṣe mùsùlùmí àwọn ọmọ tó sì bí náà bíi méjì bíi mẹ́ta náà ẹnìkan wá bẹ̀wò dáadáa wọn ma tó ń ṣe ṣe mùsùlùmí rárá àti àti ìtọ́jọ ní lágbèrímẹ́ǹtì ni pé gbogbo ọmọ táwọn bá bí nítorí bá wù wá láti fi wọn ṣe ẹ ẹ sẹ́wọ̀n tí yorùbá ń lára tó bá fẹ́ fi wọ́n gún sí ògùn owó náà kó fi wọ́n gún un wọ́n bá ga tó gbogbo àwọn ọmọ ẹ̀ṣẹ̀ mùsùlùmí. ilé ìwà àjòkù lọ ni a tẹ́tí sẹ́yìn sọ́lá tó bọ̀ tẹ́tí sẹ́yìn sọ́lá tó wà ọ̀sùn tẹ́tí sẹ́yìn sọ́lá pẹ́ ni wọ́n ní. He's talking about something strange. Ah, so that's no strange. Ah, bàbá ti ní tó bá wù yá inú kó fọmọ sí. Ilé ìbá lọ ra computer program kan. Be a Muslim. Àwọn ọmọ máa ń wò wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe ah very excited very nìkan. Ẹni tó ti ẹ̀kọ́ máa ṣe lè máa ń táwọn akọ́ lálùwà. <laughs> Ọ̀pọ̀ ẹ̀dùn fọ́nà ọ̀sán ara ọmọ orí wọn gbà irú wọn pọ̀ ọ̀gá rẹ̀ ọ̀pọ̀ gidigidi ẹgbẹ́ ọmọ mùsùlùmí ó ti di káfíìn ìdáǹdé wọn ti wá jẹmọ́ àwọn àwùjọ tá à ń gbé ẹnikẹ́ni ti mùsùlùmí nìkan ní gbé bẹ́ẹ̀ kókó jáde wá sí láyé náà nìkan sí lọ kò sì sí ẹ̀sìn àyàfi lábẹ́ àbúradà ẹ̀sìn Islam àwọn mélòó gan la ń ṣe Islam lẹ́gbẹ̀ẹ́ ni tí ò ṣe Islam kálukú kó kíyèsí mọ̀lẹ́bí rẹ̀ mélòó lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí mọ̀lẹ́bí yín lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń jẹ́ káfíìn tẹ́sí gbìyànjú pẹ̀lú wọn bẹ́ẹ̀ sì ń dáwọ́ mọ̀lẹ́bí jọdá aṣọ mọ̀lẹ́bí jọdá nígbà náà ló ti ṣe ojú kòkòrò láti fọ ọgbọ́n wọn kúrò nínú kófò lọ sínú Islam ládùúgbò wa ń kọ́ ebi gbogbo kòkòrò káwọn ń bẹ ìyànjú àwọn oṣù sọ wá di ọmọlẹ́yìn sọ́ọ̀lù àti tí wọ́n ti sọ wá di abọ́dúbọ̀ ọ̀pẹ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbà kí ni ìyànjú sẹ́yìn ń gbà láti kà wọ́n sẹ́sì Islam tó kí wọ́n ń pè yín ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ojú máa ń tì wọ́n láti pèrò àwọn mùsùlùmí. ok ẹ̀sìn nọ́mbà mi islam sẹ́yìn ṣe o kò ṣe gbé náà àti ká gbé pa. àwọn òbí lẹ́yìn lè ṣe fáwọn ọ̀rẹ́. àní wọ́n jẹ́ nìkan léèrè wa rẹ̀ ó ní olúṣọlá ọmọ ọmọ oyè di pípọ̀ ó kọ islam kan ó kọ tó máa. ọmọ ọkọ mi ò wọ́n sọ lọ́pàá mùsùlùmí o oníṣẹ́ni sábà ń lọ mùsùlùmí òun ní rí sẹ́ à máa bá kú máa gbèsè lọ gbèsè wọn sàárì iṣẹ́ tí ò ní jẹ́ kí wọ́n mọ mùsùlùmí gbé wọn sàárì. ọ̀rọ̀ mi yóò ti wọ́n kú ó lè wà ní three hundred level ẹ tó dáa mọ̀ pé mùsùlùmí ni kí wọ́n gbé ẹ tó bá kó kọ́ mùsùlùmí bá fẹ́ fi wọlé wọn ò ní gbà wá wọn ò tó ní gbọ̀ nàìjíríà jẹ́ tàwọn káfíìrì kan gbogbo àwọn ọ̀la wa nàìjíríà gbogbo àwọn ọmọ nàìjíríà ẹni tó bí da tó fi ṣe ẹni tó ń gbà yàn wọn yunifásitì wọn kọ kó ní mú mùsùlùmí kó ní gbogbo ló ti ṣe yàn sukù bàbá rẹ nígbà tó ti pọ̀pọ̀lọpọ̀ nínú àmẹtọ wa ọ̀rọ̀ àmà tó kọ káfíìrì ẹni ní tó kú ẹni tá a mà fi mùsùlùmí ẹni tó ti wà lẹ́nu sẹ́ńkọ́ àwọn kan táwọn ti fi hàn pé mùsùlùmí ó bí wọn sẹ́ńkọ́ náà tọ́lá lomi ìmánì rọ́ọ̀nì gbé ká ìmánì ti yòrò máa lọ́wọ́ wọ́n ń pèpè fún sọ́lá sẹ́wọ̀n káwọn ilé iṣẹ́ federal government generally bí federal secretariat ní ìṣẹ́rì kan pọ́n kíláàsì bẹ̀ because gbogbo èèyàn ní ọ̀wà bẹ̀ lẹ́yìn ọ̀bá kẹsì fi ń kún ọba mọ́mọ́ haúsá fúlàní wa òun ọmọ àbẹ̀wò ibi tí wọ́n ti fi sọ̀lá tó wọ́n á ti mẹ́fúlàsì bẹ̀ wọ́n ti hayya ala sọ́lá ọmọ yorùbá yóò máa kọ owó èso ìwé àdáni yóò kọ wọn sáré yóò máa kọ ọ̀sùn ah, ní. wọ́n ń bí mùsùlùmí lẹ́yìn tẹ̀ ló má jẹ́ wọ́n dá mi máa fẹ́ ah, àwọn rẹ́bírẹ́mù àwọn pásítọ̀ àjọ wà ń bì sani pásítọ̀ òun gbé bíbélì sórí tébù rẹ̀ báyọ̀ yóò sì lọ́lé iṣẹ́ ìjọba yóò gbé bíbélì sórí tébù rẹ̀ báyìí nítorí ọba ìṣẹ̀lẹ̀ kọ́ ṣẹlẹ̀ tí mùsùlùmí bìnrin bá wá borí iṣẹ́ ọ̀yẹ́ torí pé olùborí ìwọ̀n ní jí ọkọ̀wé abẹ́màbẹ́ ìbòrí oníjórí ló pé tẹ́ máa ń bá sọ̀rọ̀ òun sì gbé bíbélì síwájú àti àgbélé tó gbé sọ̀rọ̀ kí ló sẹ́yìn mùsùlùmí gan ni ọ̀ka ìsọ́ọ̀mù sójú torí ilé ayé torí pé ó jẹun yìí náà ẹ̀yin ọmọ pé ntá jẹ́ nípa ilé ayé yìí kò tó ntá lè máa lé bá bí ntá fẹ́ padà jẹ́ tó bá ti lọ́la ìyá àmà afẹ́jọ́ máa jẹun afẹ́dọ́mọ àlìjẹ́nà torí di eléyìí a rí i pé ìhà tá a kọ sẹ́sìn Islam ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìhà yẹn ọ̀dà ìhà yẹn ọ̀dà rárá ìjà ń pe àwọn èèyàn sí Islam ìjà ń sì ń bá wọn sọ̀rọ̀ Islam wọ́n tó wà nípò kúròtù tó ọ̀fẹ́ fún ọmọ mùsùlùmí títọ́ bá dọ̀gá ńkọ́ kò ní ti pè é wọ́n jẹ́ mùsùlùmí ọ̀hún àjẹbálẹ̀ wọ́n wá ní ètò kan wà lórí rédíò ẹ̀sìn ọ̀fàjà ẹ máa gbọ́ yorùbá ẹ̀sìn ọ̀fàjà òkè kọ̀fàjà ẹ máa máa da wá ọ̀tọ́ọ̀tì pépà rẹ̀ máa da sínú ilé wa ta ló ń sẹ́jà báyìí ẹlẹ́sìn ọ̀fàjà sá ẹ gbàgbó ẹ lù lẹ́sìn akọ́sùn fún ọba kọjá ń bí ọmọ tó mọ́ síláàdì níbí ọwọ́ agbáago àwọn àlù lẹ́nu ọ̀nà mẹ́ta ti pé tọ́ba gba jésù iná àgbàdì lọ́wọ́ tọ́ba gba jésù iná àgbàdì lọ́wọ́ kí ni tó máa rẹ̀ pé ọmọ ẹ̀dá anámẹ́lẹ̀ yìí. ẹ̀yin là ń tọ́jà ọ̀ ẹ̀yin là ń tọ́jà sáànà náà kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ àwọn ti sọ pé ẹ̀yin náà tẹ̀gbà gba islam iná lẹ́wọ̀n ọ̀dájú wàláì ọ̀dájú kò sí iyèméjì mẹ́ àmọ́ àwọn ìdáhùn sọ àlọ́ lásán ni ogún bẹ́ẹ̀ àwọn sọ pé ẹni tí ń tí ń sábà tó ń bá yàgbẹ́ òní ọ̀wọ́ náà ẹ gbọ́rọ̀ bá. àwọn kọrin òǹjọ mbọlọ́bà sí kẹ́ máa jó fún mi kẹ́ lòlù. ọ̀rọ̀ ọmọ lu agóńbí ọmọ lu agóńbí ọwọ́ á ní ẹ̀sìn ọ̀gbàjà yẹn ni pé títí lọ́kọ̀ọ̀kan èjì èjì tẹ́lẹ̀ òfin dára ẹ̀sìn ọ̀fàjà ẹ̀sìn ọ̀fàjà ẹ̀sìn ọ̀fàjà ẹ̀sìn ọ̀fàjà ẹ̀sìn ọ̀fàjà àbí òye ok táwọn náà bá gbé mẹ́ta fún ọ̀fà àwọn ọmọ kan máa kiri gbogbo ṣọ́ọ̀ṣì ẹ̀yin náà máa sọ fún wa wájú ṣọ́ọ̀ṣì tó ọ̀gá ṣe islam iná lọ́wọ́ tó ọ̀gá ṣe islam iná lọ́wọ́ ọlọ́wọ́ bá ní wọ́n máa ń yọ̀bẹ̀ sọ pé ọ̀yọ̀rọ̀ islam dínán sẹ́lẹ̀ mi kò bẹ̀rẹ̀ mẹ́ni wọ́n wọ́n fi àkàrà ti mìíràn kárí wọ́n lọ àwọn sùnmí ẹ̀fẹ́ wọn ń tọ́jà wọn ń tọ́jà kẹ́sì máa wọ nǹkan ọ̀ ẹ̀sìn ọ̀pàdé àgbàtẹ́ yẹn lu aago wájú lè má àbẹ́ àrí nǹkan náà ẹ̀sìn ọ̀pàdé nígbà tẹ́yìn ń wá gbogbo ọ̀nà láti dà wá sí jahanna wọ́n wá jẹ́ baálẹ̀ wọ́n á pè ọ̀nà sórí programu mùsùlùmí náà mọ̀ sí o wọ́n á ní bàbá àti màpẹ́sìn ọ̀pàdé nígbà yìí tí pásítọ̀ kan bá ní kẹ́ ẹ fúnlẹ̀ kẹ́ ẹ wó òfin ṣàjọ àfún fẹ́ wo àbẹ́ mi wó bàbá. Ah, Allahu akbar. Ìjẹ́ ìdí táwọn mùsùlùmí ọ̀gbẹ́sìn yé nu. Ọmọ Ìsìláàmù táwọn sì wọ́n wò. Ah, bàbá wo owó wò kú wò. Wọ́n ní kó owó wájú lè má mú bẹ́ẹ̀. A ti wá pé rẹ́fúrẹ́mù pàìtọ̀ ọgbẹ́ni káàdì àwọn òbí lẹ́ẹ̀mí lè ṣe fún àwọn ìrọ̀jù. Wọ́n bùkátà láti tají ń bí ẹ̀sìn wa ẹni pé jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ayé mùsùlùmí àwọn àkọ́kọ́ ìsìlámù wa òfin dọ́kọ̀ wòye rí. ọmọ yìí lọ sùn ẹsì mọ̀pọ́nà yìí engineering department lọ́wọ́ abẹ́rẹ́ ń dá níbi kọ̀ǹgì kó tó pọ̀ ní ọmọ wa dé ọba ti dáhùn gbàdí mọ́mí ìlọ́kọ́kọ́ rí. Ibrahim yes mami kí ni ẹ̀rí náà kí ni ẹ̀rí Ibrahim náà lẹ́rí mẹ́rin mo ní ìpè àgbẹ̀ ìrọ̀ gbàrántì ojú náà yà mẹ́tì dájú ẹ̀ wúri ọ ọjọ́ yẹn ó máa dé ìjà fún ẹ kí ló dé kí ló lọ́ọ̀ kọ́ ní sùn lẹ́yìn ẹnjìnírì ibi tá a tún kọ́ tó rẹ̀ bẹ̀rẹ̀ lo ẹnjìnírì náà mọ̀ sọ tí wọ́n bá ti rìn bàjẹ́ lọ. ọjọ́jọ́ yà sá lọ́wọ́ ọ̀nà á mi lè fa o mi lè fa ah, ọmọ ti dìdàkudà máa lọ ọmọ ti lè ta sí mi sọ̀tàlọ́mọ́ <laughs> wàhálà wà bẹ̀rẹ̀ wọ́n bá sọ eléyìí di wàhálà wọ́n bá máa lépa ọmọ onílọ́sùnmá owó sùn táǹtàn yẹn kò fẹ́ di nǹkan mi máa lọ́wọ́ haramu ni kẹ́ẹ̀dì mùsùlùmí. ìwé tó yìnbọn mú wá ìtumọ̀ rẹ̀ ni pé o ò lè gbà ọ̀nà rẹ̀ lọ́dọ̀ tiwa pẹ̀lú kó ọjọ́ mùsùlùmí àwọn òbí nù nínú ilé o kò tí ì kan wàhálà kúkú táwa tó ń bá pàdé ní sùkùl lẹ́kọ̀ọ́ olùkọ́ mi ọmọ àwọn òpin ti kọ́ jẹ́ mùsùlùmí yẹn ó lè má má dín máàkì rẹ̀ àwọn ọmọbìnrin wọn kọ́ lọ́ba ti gbé tí bàbá wọ̀ ọgbà náà ẹbí ní àmà pé ntọ́nà ní káwárí láyé ní káṣíọ̀ sẹ́yìn àwọn ọmọ pé múra táwọn á mú gbogbo ẹ̀ náà rẹ̀ sí. màmá kan wá jókòó ti gbogbo dìlú báàbò ọmọ ní bá ń ba bẹsẹlẹ ní bá ti ń dára sí la ní bá ń mú sísọ́ọ̀sì ní bá ń gé ń gé kúgè ń gé ń gé kúgè. ẹ̀rọ ìjọba ti rìn náà kí ló dé oní ló bí àwọn ètè mi ti dé ok tọ́mọ yín bá wá jẹ́ pé conscious tòkòtò péńpé ńlọ́wọ́ wálé tó fi gbogbo òdílẹ̀ tó tún wọn tíṣẹ̀tì lé lórí tó ká gbogbo ọmú ta tó yọ gbogbo torí dànù tó yọ gbogbo kíní dànù tó fi yẹ ẹ bẹ́ẹ̀ lọ́mọbìnrin ṣe yóò fi ṣe ẹni tó bí mo ṣe rí ọ hmm, ọ̀làjú ẹ wò lajú oko ẹ wò àwọn ẹ̀yà tí ọ̀dà kan mà tí wúra rẹ̀ fún gbá èló gan lẹ́ ńlá lọ́mọ lórí ìsìnkú ga tẹ́ẹ̀bì fẹ́ kọ́ wọ́n tẹ́ẹ̀bì fẹ́ sọmọdára jà hànàm. ẹ̀yin ló ní kó wọ́n máa síbi ilẹ̀ ẹ̀yin náà lọ́mọ pariwo pé ah, ẹ̀yin ló máa gbé wọ́n lọ́wọ́. àtẹlẹ́yìn náà ti polówó rẹ̀ fún prostitution. táwọn ọ̀rùn rẹ̀ náà lọ́kùnrin bá ara mú sọmọ pé onídìí kẹ pariwo àbí ẹ̀kọ́ ni tẹ́fẹ́ máa tó wọ́n jáde. gómìnà bá gbọ́ ẹ̀rọ ní ìsìté ní títì tí ọ̀rẹ́ nìkan ní èlò rẹ̀ ń tà ìbànújẹ́ mẹ́ba yẹn. tòun gbàgbé ti wọn mú tí wọ́n kiri mọ̀ ń kù kí lè wọ́n ké sí. bàbá màmá wa tẹ ọkọ̀ létí ó di sùkúlù tálọ́ tó lọ léwu wò náà ọyọ kẹ tó sí àbúrò rẹ̀ náà kó náà lọ gbà tiẹ̀ wálé. àwọn olùdílé ẹsẹ àwọn sì ń sin lọ lódodo àgbẹ̀ táwọn ọmọ àwọn òsín lọ lódodo èrò wa ni pé ẹni bá ti kara rẹ̀ fún kásẹ̀sìn kò lè rí ayé ìtúráyé là wá lé ẹ̀sìn kọ́ la wá sí ìtumọ̀ sísè wà nù. níbi èèyàn mélòó nínú wa ni wọ́n fẹ́ volunteer fún òfẹ́ kọ́ mọ́ wọn lọ kọ́ kí o. kò sí torí kí ni òbí kí ó jẹ wọn á ní scholarship kan wà scholarship yẹn Russia ni ọmọ ọlọ gbọ̀nsí ọlọ́kọ́ ti ń tọ́jú ẹlẹ́dẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ sí ọkọ̀ ọmọ rẹ̀ kalẹ̀ láwọn mùsùlùmí yìí because you are going to Russia so àwọn opportunities yóò fún àwájú bẹ́ẹ̀ àbí àpá ni so bó tilẹ̀ jẹ́ pé ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀ máa tọ́jú mo rò pé so o lè fún àbí òye o lè dàgbà ti ẹ̀kọ́ rẹ̀ lágbà bò àbí òye so n táà sọ nìyẹn so àgbà tó ti brilliant yẹn so chances do come àbẹ fàáwọn ọlá fún wẹsẹ ìlànà wọn á kọ́ ọ́nà pọ́kí ní alìjọ́ọ̀nì àti ìsìlámìyà ní madina àti ẹ̀rọ muhammed sọ̀rọ̀ bá wà ní wàhálì ìwọ̀sán yẹn níwọ̀n àwọn bàbá tó ń dáná gbogbo nǹkan ni ó dá lọ́dọ̀ wọn. àbí ọ̀gá ni ẹ̀rọ tó bá ń sọ pé gbogbo ó ti máa jẹ owó kọ́. ìlà ẹ̀ lọ́wọ́ iná ẹni tí bàbá kan bá wá ilẹ̀ náà ọmọ mi ọ̀n tó kéwú hmm, bẹ́ẹ̀ sì bá ṣe tí òbí kéwú òbúrúkọ bẹ̀rẹ̀ láti lè tọ́lọ́mọba ti ní kọ́ kọ́ dójú àná tọ́lọ́mọba ti kọ́ kú yọ àmọ́ yọ lọ mẹdínà yọ lọ mọkà yọ lọ káyọ yọ lọ sùdá yọ lọ kìnnìkan tó bá ń pè lẹ bá fi síwájú àbí òye ṣé nǹkan mi ò sí ń bẹ tí wọn bá lọ pọ dé tí ó sọ fún pé kí ní yọ̀dá kí ní yọ̀dá tí wọn gbà ń la gbogbo ẹ̀ la ti rí àwọn bàbá náà ni ó ti kọ́kọ́ máa tó pè àádọ́rùn dá kó bẹ́ẹ̀ fún bàbá tèmi ọkọ̀ gbọ́n nígbà tí ọmọ ọkọ kí ó dé láti rọṣẹ àfọwọ́ balẹ̀ sí ni àbẹ̀rẹ̀ òun lẹ́fẹ̀ẹ́ máa fi lọ́kùlọ̀ lọ́kíw. ọmọ tó lọ sí Íńgíláńdì tó dé sọ́kùlà fún mi torí ọ sọ pé àwọn òyìnbó sì máa ń ṣe yẹn good morning good morning Hello, brothers and sisters good morning lọ́ba ti sáré pé bí ìbò ti ṣe àwọn Yorùbá pé ìbò ti ṣe àwọn àtìmọ̀délàdé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa. wọ́n lọ inú bá kú lọ pé bàbá kú. subhanallah. nítorí pé ẹ̀yin ò serious ẹ̀ serious fẹ́sìn yìí ẹ̀ bì ní kó o tó lọ ńlẹ̀ yìí ọ̀ lórí tó kúnlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kọtọ lábẹ́ òfin Ọlọ́run pé ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ara kí o tẹ ní lọ kọ náà á ọba jẹ pé irú kí o yìí ò ní padà lọ bàbá mi ò di ọmọ mẹlẹ o ò ní padà mo fẹ́ kí wà ní sáàmì wọ́n lè ṣe é fẹ́ kọ̀ọ̀bá ti kí wọ́n bá ti sáàmì nígbà wọn ti di pé tí sùn ọ̀bá wọn láàmú tí sùn ọ̀bá wọn láàmú subhanallah wọ́n fi bẹ́ẹ̀ wọ́n fi gba iye ọmọ mi jẹ́ ọdún pípọ̀ ló ṣe fi lọ kẹ́kọ̀ọ́ wa wọn ò di orí lòun náà tí wọ́n á dàpọ̀ mọ́ wọn ó ti irú wọn back to sender. sọ̀tọ́kọ̀ náà là á ṣe ń sìn nílé ayé wa tá a wà yìí. ìwọ́n tẹ́lẹ̀ tẹ̀ nǹkan kò yọ ọ́ kó o fi yan lọ gbogbo olóògùn náà you are a regular customer lọ́dọ̀ àwọn olóògùn gbogbo àwọn ọmọ wàhálà ìròyìn ìjọ tó bá kú láti rí o tù wọ́n gbàgbá yéèyàn lábẹ́ bẹ́ẹ̀dì ẹlòmíì títí ń fọkọ̀ o sì mọ̀ pé tọ́lọ̀ ń dá wa wálé ayé káwá sí ní káwá títí sin lọ́ọ̀ náà là ń fi orí òkú àti ń fọkọ̀ sí Islam náà ẹ ọkọ̀ sílẹ̀ lọ́rùn mi máa ọkọ̀ ju Yésù àtọ̀hà lọ wọ́n wá yọ máa pe àwọn ọkọ ni ó lè nípa bá tẹ ojú fáwọn báyìí ká tẹ báyìí kó sùn láti tẹ ẹfun láti tẹ káwọn àmọ́ pọpọ báyìí báyìí báyìí. sálùkùrá nìbẹ̀lẹ̀ ojú fátọ̀ ń tẹ̀ wọ́n àlòpọ̀ nùkan tún ní ifá kí o àbí ọ̀run náà kì í ṣe sọ̀dá mo rò pé wíwá sọ̀rọ̀ ẹ̀ láti ní a máa pè nǹkan ló kọ sí ìsìláàmù pè ó lọ sí ọ̀run ní mo rò pé yẹ yín tó wá jẹ́ bó ti ṣe jẹ́. Ìgbé akọ́mọkọ́mọ wá sí ìsìláàmù náà làwa láǹṣe. Tó fi jẹ́ pé tẹ́ bá sọ fún wa kọ́lọ̀ sọ báyìí ànábì sọ báyìí kì í sábà tàlé tiwa. Kì í sábà tàlé tiwa. Torí ẹ̀ láti máa sọ pé kọ́lọ̀ máa sọ tánàbì sọ àwọn bàbá wa kọ́ àwọn àfa àwọn lẹ̀ òkè tá a là fà wá lẹ̀ níbi tọ́lọ̀ ti sọ tálà bíi ti sọ pàápàá jùlọ níbi tọ́lọ̀ tí wọ́n bá ti tako tọ́lọ̀ tó tako tànàlì sallallahu alaihi wa alihi wasallam ẹ̀ mọ̀ tó tako dúró ti ọ̀rọ̀ èèyàn tó tako tọ́lọ̀ tó tako tànàlì lẹ́yìn tá a ti rí tọ́lọ̀ tá a rí tànàlì bí ìgbà tá a ìparun ni. lẹ́yìn ìyá àgbèrè ọlọ́run á sànù ara rẹ̀ pé àti táǹsì òṣèdédé o wàhálà ìjàmbá ti túbá láti gbà ọ́ táǹsì ṣe ń tọ́dọ́gba ọ̀pá yín gbogbo àṣìṣe ọlọ́run parẹ́ fún wa bí ìgbà tá a ṣe rí. àwọn wa máa ṣàgídí àwọn asòfin táǹsì náà ni ẹnìkan ò lè sọ fún wa kékeré kan ìsìláàmù náà là á là ń ṣe wá wọn. ìsìláàmù táǹsì o kò lè jẹ́ ìsìláàmù tó ní ìtura nígbà tá Muhammad sallallahu akramakumullah gbogbo islam gbogbo islam gbogbo islam táàbà ń ṣe táàbà ti ṣe tán láti tẹ̀lé súnà nàbì muhammad sallallahu alaihi wasallam ń tara wá dànù. ṣé gbogbo mùsùlùmí láti ní ṣe súnà lónìí? ṣé ṣe gbogbo mùsùlùmí? àbẹ́ ẹ̀gbọ́n kan tí wọ́n máa ń sọ ní pé àwọn àlùsùn náà lẹ́yìn àwọn àlùsùn náà láyà báwú òun yìí sàálù súnà àdéhùn kìtà ẹ̀sọ́ pé nínú tó ń kọ́ ìlà àdìláyé oní súnà àjẹpẹ́ nínú tó ń kọ́ ìlà àdìláyé ní Islam nítorí pé Islam ní kí ni súnà súnà ní kí ni al-Islam kẹ́sì máa wò gbogbo kálukú náà tilẹ̀ bá dá àlù súnà ni wọ́n àbẹ́ bàbẹ́ ok tí a tó kọ sáńgbọ́ọ̀dù ni pé ọ̀dà ló lè dé dáàtì wọn fọ́rọ̀fà sẹ́yìn táwọn ni aládàádáalẹ̀ àwọn làwọn tó pín yẹlẹyẹlẹ ń di ẹsẹ̀ ẹ̀ níbi kálukú lọ́wọ́ ká kálukú lọ́wọ́ àwọn náà kí ló dé tó káyà ti tẹ̀lé súnà ẹ̀sìn ìṣòro ẹni àwọn súnà kí ló fi àwọn akuru tó gbàjẹ́ súnà tí kálukú fi ń sá fún àti ṣiṣẹ́ wa kù àmọ́ wọ́n fẹ́ máa jẹ́ ló wọ̀ ẹ bá mọ̀ ẹ́ láfọ̀ ẹ̀ sọ káfíń mọ̀ kálukú kó ìra súnà yìí fọmọ kan bá ti ń ṣe súnà tó wù lágbolé bàbá kan àwọn ọ̀rọ̀ bàbá àwọn ọ̀rẹ́ wọn ti máa gbéra wọn náà àdáwò ti gbọ́ <laughs> ọlọ́wọ́ ní ọ ah, ah, àdáwò tó wọ tó wọ ní wọn sáwọn ọlọ́pàá tó sọ ọlọ́pàá á <laughs> ẹ náà tuntun ọlọ ọ̀rọ̀ wọn náà àdìsúnà ẹ ẹdùn tí ọmọ bá ń ṣe súnà kìí ṣàṣejù o kìí ṣàlékúndá o tí wọ́n ṣe súnà lódodo irú wọn gan ni àwọn òbí máa gbádùn irú wọn gan ni wọn wúlò fóbi jù torí kí ẹ̀kọ́ tí bá ń gbọ́ tí máa ń lò nípa akáṣe dáadáa tó bí wa òbí ọmọ dúpẹ́ pẹ̀lú ọ̀la yàtọ̀ sọ́ma tí ò ṣe súnà.

ọ̀nà olóògbé gbà ẹ̀yà wo sáǹpù kékeré kan ni ọlọ́run sọ pé wà á sọ pé olóògbé dàndé tẹ̀bá tẹ̀lé tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ mọ́nà ọlọ́run sọ pé wọ́n yọ pé ẹ̀ rọ́pùlà ọ̀kadà àpò àlọ́ ẹnikẹ́ni tó bá tẹ̀lé tẹ̀lé bá a alaihi wasallam ó ti tẹ̀lé ọlọ́ ọlọ́run tó ní fẹ́lẹ́ wọ́n rọ́bì kẹ́lẹ́ rẹ̀ mí nù حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله búra wípé wọn ò ní gbọ́ ọlọ́gbọ́ títí tí wọ́n fi gba ìdájọ́ rẹ̀ lórí gbogbo tó bá dáwọ́ ẹ̀ láàrin wọn. tí wọ́n sì tẹ́wọ́ gba ìdájọ́ tí ò ní sí ìkùnsínú kan nínú wa nípa àdájọ́ tí bá já tí wọ́n sọ̀pá sọ̀sẹ̀ sílẹ̀ ní ìsọ̀pá sọ̀sẹ̀ sílẹ̀ lódodo. kẹwàá wò ó wò ní àwọn sọ pé kíkálukú ṣe súnà torí àwọn ọmọ ọ̀nà tó lè gbẹ́ ní bọ́dì wà lùjánà tó yàtọ̀ sójú ọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó bá sì yá ọ̀rùn pa ń bú ọ ní náà bú ọ ẹ panu mọ́ kí sisi ọmọ kò sẹ́nu yín kó ṣe dé èyí ẹ bá ní yẹ Yorùbá wò ṣé ìwọ nù ẹ̀panumọ́ èsìsì ń bọ̀ tẹ́wọ́ ni ó ní ọ̀gá fi mílẹ̀ kí èsì ọ̀wọ́ ẹnu mi ebi mọ ẹmọlẹ́nu ni àwọn ọ̀fẹ́ kí èsì ọ̀wọ́ ẹnu yé sí ọ̀dẹ́ akọ́wọ́ ẹnu èèyàn ó ní jẹ́ kúrú ìgbẹ́ ló ti ń bọ̀ máa lọ́wọ́ àwọ̀ ẹnu yín tó dáa bẹ́ẹ̀ kò yẹ kọ́ wọ̀ àwọn ebú yẹn àtàwọn máa kọ́ téèyàn bá ṣe sí ọ̀dà ni kó lè pàdé àkàràkùmọ̀lá ẹ wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná máa bú wa ọ̀rọ̀ tó ń bọ̀ nínú ẹ̀rọ. à inú ò sì bí ọ gbọ́ ọba gbára rẹ níbi tí ọ̀dà inú tó bí ọ pé ń bá ti mà ké ń gbọ́ ń bá ti mà ké ń gbà. akọ́kọ́ mọ̀ àti tí òun là nàgbà sallallahu alaihi wasallam ló ti lọ ó ti tó gbà wá one thousand four hundred and four hundred and ìdílànà ó ti lọ bí one thousand four hundred and thirty two years tánàbì ti lọ one thousand four hundred and thirty two years tánàbì ti lọ ìmànà kan ti wà láti one thousand four hundred and thirty two years ọ̀nà kan á dé kò ì sí ju one hundred and eighty years lọ ọ̀kan dé kò sí ju two hundred years lọ ọ̀kan dé kò sí ju seven hundred years lọ èwo nínú àwọn gbogbo àwọn ọ̀nà ló lè supersede one thousand three hundred and ten three hundred and twelve years àbí three hundred and thirty two years lọ èwo ló fẹ́ supersede kò sí torí ọlọ́run mẹ́sì wà lọ́nà o àwọn kan kan dìde níìsín wọn lójú ọ̀nà kan làwọn ń tọ̀ àwọn ọ̀fẹ́ tẹ̀lé ká lórí sallallahu alaihi wasallam ibi tí aburú àwọn àni pé ariwo táwọn náà máa paká ni pé kí làwọn ń ṣe súnà làwọn wọn ò sì ṣe súnà torí tí a bá gbé sórí scale ẹnì kí gbogbo nǹkan làwọn ṣe kò tí ì wọ two hundred years láyé bóòlù tí lè borí ìṣòro ọ̀gbìn náà nàbì sallallahu alaihi wasallam tó ti wà láti wọ́n àwọn ọmọ náà thirty two years ago. Tàwọn míì kò tí ì di three hundred years lọ. Tàwọn míì bá pẹ́ jù kò tí ì tó two hundred years. Wọ́n á ní ẹ̀sìn kọ́lọ̀ fi nàbì sallallahu alaihi wasallam nínú ilé ńlá kọ́lọ̀ tó sáwọn mùsùlùmí omi ẹ̀mí kan Kùránì ò yí padà súnà nàbì sallallahu alaihi wasallam ń bẹ ti dún kílómítà ní ìdìmú. àwọn àmàdì ojú ọ̀nà ẹnìkan mú wọn máa sọ pé aláburú lélẹ́ ìtàlẹ́ tètè bá wà lẹ́jẹ̀nà yàtọ̀ sójú ọ̀nà tí ń bá ti kò jẹ́ ojú ọ̀nà tàbí ní bá ti kò jẹ́ òkè ẹnì bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó máa ń ṣe zikiri ojoojúmọ́ ti parí gbogbo nǹkan ní ìjọba ń sọ ni wọ́n náà wọ́n ń tara wọn jẹ ni zikiri wo iná máa wúlò pé ká náà nìkan wà kò sí wàhálà àbí. ẹnì kan sọ pé lóò ọba ti tọ́jú ọ̀nà mọ̀lánà mọ̀lánà ìtàn mọ̀lánà ọlọ́ọ̀hún mọ̀lánà àbí tàn mọ̀lánà Allahu ni mọ̀ọ́lá tàwa. ẹnìkan olójú ọ̀nà tàwa òun náà ni kẹ́ ẹ máa tẹ̀lé àwọn ideologist wọ̀nyí kí ni ideology ní ṣe ní wọ́n ń àti gbogbo gbogbo ẹnìkan sọ pé pé bàbá rẹ̀ máa bá àwọn níbi o bàbá àti ẹ̀kọ́ níbi ti jẹ́. láti má takòtò ọlọ́run má takòtò ta ni anabiwa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam. àwọn nǹkan wọ̀nyí bá yé wa àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ gidi ni tí o ṣe yí padà táwọn bá ti fẹ́ so ire ìgbà tá a ti mọ̀ pé ìsìláàmù lọ́lọ́wọ́ bá ní káwá ní ayé káwá ṣe ẹ̀sìn lọ́lọ́wọ́ bá ti torí rẹ̀ dára a rí pé ìsìláàmù tó yanrantí là ń ṣe kò sì sí islam kẹtọ yanrantí gbèyí tá nàbì sallallahu alaihi wa sallam tó fi mọ̀ wá tó fi kọ́ wa lọ tó sì sọ pé orí rẹ̀ náà ní ká dúró sí. wọn náà ní kó tọ́wọ́ pé islam gidi là bá ń ṣe àní problem gbogbo bí kíbi tó bá lọ láyé ó wà wà ní tó kiri jọjọ wa wọn. ó wà wà ní tẹ́sí ìjọjọ́ ìkankan náà kò síbi tí mùsùlùmí gidi dé láyé tó ti dá dòjì lójú àwọn mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí gidi ń bẹ̀rẹ̀ èyí tí wọ́n gbòdì ó làwọn ẹni tó yẹ pé ní tí wọ́n ń ṣe kìí ṣe Islam gidi bí ẹ̀yin tó yẹ pé tẹ̀bá ṣe kọ́ màtà ẹ̀ kọ́kọ́ jóná tẹ́ gbára gbóná ó ní bí irú rẹ̀ àti ibi tó lòdò bá tún wà láyé. lẹ́yìn náà pinnu sọ̀rí kọ́ ní ìsìn dictation tí ṣéun kọ̀ọ̀kan ti fọmọ lẹ́yìn rẹ̀ ó yàtọ̀ síra wọn. ẹ̀wà kò jù ẹ̀yìn sábà sálámà tọ́ba wọn mọ́ṣáláṣí tọ́ irú àdúrà àwòlẹ máa ń lẹ́yìn ìmáàmù sẹ́yìn bá sálámà tọba tí wọn tó wà ń bẹ ó rí i pé tí wọn tún yàtọ̀ díẹ̀ tọba tí wọn èso súnmọ́ wájú wọn tún yàtọ̀ díẹ̀ àwa ní mọ́ṣáláṣí fifty àjẹpá ní àtúntàrò oríṣi mélòó fifty torí gbogbo lè máàmù kọ̀ọ̀kan fẹ́ púrúbù ara rẹ̀ anábì mélòó lára ẹ̀ anábì ọ̀ràn ti kọ́ ọ lẹ́yìn àbọ̀kọ́ kí ló dé títí ẹ̀ ò ṣe déédéé wọn lánàá rí gbàgbé làwọn bàbá lè máàmù ti gbàgbé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ẹ rí i pé ìfẹ́nú yẹn ti pọ̀ jù ìfẹ́nú yẹn ti pọ̀ jù àfẹ́tẹ̀lé tó náà àfẹ́tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam èyí tá nàbì wàá kọ́ wa náà ó ní kẹ́ ẹ máa ṣe lápapọ̀ kẹ́ ẹ máa gbọ́ sókè kẹ́ ẹ máa wí níbo ń bẹ̀ pé lànàbì tó ti sọ yín ẹ wá lé àwa ni àwa ni àwọn ọ̀dọ́ Ahlus Sunnah ẹ lọ́dọ̀ tiwa àwọn àṣàr sànàbì ní ká ṣe náà àmọ́ ṣe lápapọ̀ because afẹ́tẹ̀lé tí wọ́n mọ̀ ń bọ̀ ń bẹ̀ ń bọ̀ lẹ́tún ti rí lẹ́yìn ẹ̀kọ́ kọ́kọ́ wọn ẹ̀kọ́ wọn ní kíláàsì bó ti jẹ́ kí wọ́n máa kọ́ lé kí ó ẹ̀kọ́ gbogbo bàbá mẹ́mọ́ wọn máa wí nítorí pé tábà ti dé mẹ́láṣí yẹsẹ̀ bí táà ti ṣe practice application ni wọ́n máa ń ṣe mẹ́láṣí. oníkàlù bẹ́ẹ̀ ti bá tẹ̀sẹ̀ mú kò sí sọ́kàn mi pẹ̀lú tó ń wí ìfẹ́ gbọ́ ọlọ́ọ̀lọ́ ń bá dóòwò pọ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mọ̀ wọn láti máa ṣe Islam ní Islam gidi ẹni bá ṣagídí ló bá fi bá gidi lọ ọkàn jẹ́ pé kọ̀sọ́nà tó fi lè kọ́ lẹ́tà ni ní ọba dé sáré pé lọ́wọ́ kí ni ọba mu tó bá pé mo ti máa ní mi bá ti gbọ́ kò wúlò mọ́ kò wúlò mọ́ wà lájà sáà tẹ̀mẹ̀ndẹ́lì alárúbá sọ pé ńgbà tí nǹkan bá ti bọ́ orí àbámọ̀ wúlò mọ́ torí ẹ kí á gbìyànjú láti rí i pé ọlọ́run bá ti torí rẹ̀ dá wa amójútó yóò wá ló máa ń sára ẹgbẹ́ o wọ́n máa sọ pé wọ́n lọ fún mi lọ́wọ́ ráyè sí ọ yẹn ní pípẹ́ bá fún mi lọ́wọ́ yìí sí ọ pẹ̀lú <laughs> pé ẹ̀sìn ní í ṣe pẹ̀lú owó lọ́dọ̀ Yorùbá ibi ọ̀rọ̀ ní mọ̀sẹ̀ tó o bá fẹ́ kí n sìn ọ́ ń wọ́n gbọ́ ọ́ tí egbò bá ti dé ń wọ́n sìn ọ́ à olówó olówó ọgbọ́dọ̀ sìn lọ ọlọ́lá ọlọ́lá ọgbọ́dọ̀ sìn lọ oríṣi oríṣi ọgbọ́dọ̀ sìn lọ ẹ̀sìn yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ ìsìlámù ìsìláàmù náà gbọ́dọ̀ jẹ́ ìbámu pẹ̀lú súnà dání sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ní wàá máa fa àwọn súnà sí yẹ̀yẹ́ ní wàá máa sọ̀sọ̀kúsọ nípa wọn nítorí pé èmi ò kúkú ṣe súnà ìsìn tẹ́tẹ́ lómi ò ṣe ọ̀daràn burúkú ni ọ̀ nítorí pé sọ̀rọ̀ dáwọ́lé àbábẹ́rẹ́ ò dáa èyẹ fẹ́ sèse yẹ̀yẹ́. ìjọ pè lọ́sìn tó ń bá ti ń gbá láì tó ń gbọ́ rí tó ń gbọ́ tó ń sàlàyé nǹkan báyìí fún nǹkan báyìí fún ọ tí wọ́n mà ọmọ bẹ́ẹ̀ ọlọ́run ti kágbára tèmi náà ká jẹ́ ń lé sí ìwọ lọ. ìní máa jẹ́ kéèyàn sórí rẹ̀ ẹ̀ ẹ̀dá gbìyànjú láti rí i pé àwa náà kókó ń wá ọgbà sọnù mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé àwọn náà àdúró tètè lórí ẹ̀sìn islam yìí àti islam eléyìí ti bọ̀yọ̀bọ̀yọ̀ tó wà nínú ẹ̀ islam gidi islam òdodo pẹ̀lú tẹ̀wọ́kì eléyìí tó yẹn rántí tí ò ní àǹtẹ̀kù bọ̀yọ̀ nínú islam eléyìí tó dúró lórí asúnà ìlànà nàbẹ̀wò muhammad sallallahu alayhi wa alihi wa sallam. gbogbo nílò ìṣẹ́ṣe àfi ká gba ẹ̀kọ́ láyé agbẹ̀kọ́ láyé láwùjọ wa kájà ni tó ti pa fi àyè lẹ̀ káwọn tó ti ní à kó máa ṣàlàyé fún wa ẹlẹ́dẹ́gbẹ́ ìlẹ̀ bí wa ṣùgbọ́n kọ́ wọn wa ó ti bọ̀ àwọn lẹ́bùn tó ju ti lọ nípa àgbọ́yé fún wa ní nípa ẹ̀sìn. àwọn ẹni sọ pé màmú ti jù ọ lọ lọ́jọ́ yìí bọ́bọ́lọ̀ tún jù ọ lọ gbogbo nǹkan náà ni ń bọ́ ó sì jù yín lọ owó ọmọ ọmọ yín ni ó sì wá jù yín lọ ní jù yín lọ ẹ tó bá ní wọn máa láǹfààní àti ẹ̀fì tí wọ́n mọ̀nà lóríṣiríṣi nípa tẹ̀wọ̀hì. ìṣàlàyé ìsìnká àwọn èèyàn ẹgbẹ́ ilé wọn nítorí sàtẹ̀lẹ́ mọ́ gbọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ gbàgbá èyí tó lè mà tẹ̀sà àwọn rẹ̀ fún wa ni. èmi tí òbúrò náà ọ̀pọ̀lọpọ̀ mú gbọ́. ìṣe òbúrò fún wa náà fún wa tó ní káyọ̀ síwájú nípa tọ́lọ́ àmàbúra wa àmàtàǹsíra wa lórí social media àwọn ẹni tó kọ́ ẹ̀ tó ọ̀nà náà wá sí wọ́n fẹ́ gbókùn náà tẹ́lẹ̀ gbé lọ yé. ẹ̀yin náà lẹ́sìn tábùkù sínú lórí social media lórí kíni ẹ̀ ń tajà ni òkúta fẹ́ bá yín gbogbo rẹ̀ àti pàtẹ́ǹtì àwọn ọ̀rá mọ́ tó fi wá di kẹ́ máa búra yín. ó tẹ̀lé láàánú kọ́pọ̀lọpọ̀ tẹ̀lé ìgbà yíká rẹ̀ wàlúwà yóò lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n màlúwa láti àwọn sì ń sin lọ́n bẹ́ẹ̀ tí ọmọ tí wọ́n ṣe ẹ̀yẹ kọ́ ọmọ tí wọ́n rẹ́rìn lọ́rọ́ kàn kí ni tìmọ̀ tó sọ ọlọ́mà tọ́lá ẹ̀sìn wọn ni màdà nítorí pé ọlọ́wọ́ bó bí ọ léèrè tó bá jọ gbé nílẹ̀ òkè yàmù. tọ́lá ẹ̀sìn wọn yíká nínú mọ́tíláṣí wọ́n lé ìwé fẹ́jẹ̀. àwọn bàbá yìí náà sì rò pé àwọn ń sin lọ́nà àwọn màmá yòówù fẹ́ ń ṣe lórí sọ̀dáàtì ó kìtà náà kọ̀ ọ́ ibi wọn náà lọ kọ̀ ọ́ àní sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn a máa ṣe sáláàtì máa bú wọn a ṣe sáláàtì máa bẹ̀rù àtẹ́lù wọn ẹ sàlàyé ẹ̀sìn fún wọn. nítorí pé táwọn èèyàn bá ti gbọ́ nínú èèyàn mẹ́wàá pẹ̀lú ògùn ọlọ́ọ̀yàn kò yí padà ó ti tó wa yé ṣe dandan kí èèyàn mẹ́sàn-án yí padà ọlọ́wọ̀n gbà fáwọn ànábì gan bẹ́ẹ̀ kátó apá àwọn akólóńtì sibanabi ọsọlọlọ àdùsọlá wọ́n má àhòrò àjò èèyàn ti ń bẹ lásìkò lẹ́yìn rẹ̀ láàrin mẹ́ta sí mẹ́wàá mo sì rán nàbì kan wọ́n má àhòrò rọ́jò àwọn ìrọ̀jò là èèyàn kan sí èèyàn méjì lọ́tẹ̀lẹ̀ mo sì rí ànábì kan wọ́n lè sè má àhò àhàjì ẹnìkan ọ̀tẹ̀lẹ̀ ṣé gbogbo bẹ́ẹ̀ ìgbà tí wàá dé láyé lónìí kẹ́yìn ọ̀dà nàbì kíákíá nìkan ti ń tọ́ la pé rárá ah, jíjọ tí wọ́n ti ń pa àwọn ará àdúgbò wa olórí búmọ́ làwọn eléyìí wọn gbọ́ wọn gbà àhà ah, ah, kò sí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn sẹ́lẹ̀ kẹ́mínà amúrẹ́sẹ̀ ìdájọ́ wọn ò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n náà ó bì wọlé rẹ̀ lóòótọ́ kọ́mà kí ni ìtumọ̀ pa lọ kí o gánà rí jàmà sáǹkọ́ fún ṣáìṣáì ni kó ló máa àgbáwo lọ́fẹ̀ lọ́fẹ̀ káwọn náà tún tara bẹ́ẹ̀ jẹ́ sábàbí táyì mọ̀kan yẹn náà fi kó lára ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ àwọn àmà ṣe gbogbo ẹ̀ lẹ́ni tí fi ń wá ojú ọlọ́run ọbẹ̀ lẹ́dà wa ìtumọ̀ ìkíláàsì ètè torí kí wọ́n lè pè ọ́ ní nǹkan kan wọ́n lè máa yìn ọ́ tí wọ́n pọ̀lọpọ̀ àníyàn wọn ti bàjẹ́ láti bẹ̀rẹ̀ ilé ayé ni wọ́n fókọ̀s wọ́n rí tí wọ́n ń pa àwọn kan lé òun náà wọ́n á wá pàlẹ́ o ó wọn mọ pé ìmọ̀ yìí wọn kì í wá nítorí nǹkan lé ayé Ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá wá ìmọ̀ kan nínú ìmọ̀ tí wọ́n máa fi wá ojú ọlọ́ wọn wá wá nítorí nǹkan kan àfi nítorí kó lè rí nǹkan kan nínú ẹrù ilé ayé kò ní í gbóòórùn àlùjánnà wàláhì nínú ìmọ̀ tó jẹ́ lẹ́gẹ́jì ó ní mẹ́sì fúlàmù so àmọ́nà ńlá gbọ́lọ́rùn rẹ ìwọ́ta lọ kọ́ kí ó gbogbo kárí ni gbogbo nọ́ọ̀sẹ̀n tó bá kẹ́ lọ́wọ́ lórí rẹ yọ dànù àwọn èèyàn rẹ ń bùkátà rẹ kó sàlàyé ẹ̀sìn fún wa tí ẹ kọ́ ni kẹ́kọ́ ọgbà kọ́ ọgbà tí ẹ ní kọ́ sàlàyé tí ẹ kọ́ sì tó ní kọ́ inú wa dẹ́kun kò sábàá rẹ fọ́ tí ẹ ní kọ́ sọ̀rọ̀ tí ẹ mọ̀ pé ń bẹ́ẹ̀ náà olùmọ̀ wa láyé òní gàtà wáyé tí gbogbo ayé padà wà á mọ̀ lọ́jọ́ nílùú rẹ̀ nílùú abínibí rẹ̀ ó ti ọ̀pọ̀lọpọ̀ ọdún títí ń bá àwọn èèyàn tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ olùmọ̀lá tí gbogbo èèyàn ń gbé síra tó ti ká lónìí ní gbogbo ayé tẹ̀lé rí tí títí ń bá àwọn èèyàn sọ lọ́gọ́rọ̀ pẹ́pẹ́ nílùú rẹ̀ wọ́n lọ́kàn ní kankan oníjókòó bàbá tí ń pèpè fún sọlá tì nìkan níjókòó bàbá wọn á ti dánilẹ́kọ̀ọ́ sínú máìkì tí wọ́n máa gbé lọ́ba kálukú lé tí ó bá ti wá di pásítọ̀ ìṣẹ́ àbátó ẹni tí ń pèpè fún sọlá tó ní جزاكم الله خيرا يا شيخ اني تقول واه ان شاء الله لعل الله ياتي بهم بعد ذلك ọlọ́run padà mú wọn wá ọlọ́run padà تبكي ọlọ́run padà mú wọn wá láti ibikíbi láyé tí wọ́n bá gbé síra rẹ̀ lọ lónìí gbogbo ẹ̀ máa kó lùmọ̀ ńlá tí wọ́n bá dá ọkọ rẹ̀ wọ́n máa ṣe rahimahullah lónìí níbo ni ìkíláàsì yẹn wà fáwà. ìbáṣọ ọkọ ọmọ náà kọ́kí kọlọ̀ jọ kánú lé olú trial bí ẹ̀mẹ̀ta bí ẹ̀mẹ̀rin ẹnìkan fún òjókòó tí wọ́n jẹ́ máa sọ̀rọ̀ sátẹ́gùn ẹgbẹ́ wọn subhanallah ọmọ pé ìgbà tí wọ́n bá ń ná ìmọ̀ rẹ fáwọn èèyàn ọlọ́wọ́ máa jẹ́ wọn pọ̀ sí. báwo èèyàn máa ń ṣe ń sáfà nínú tọ́sọ ládàá yóò tún máa pọ̀ sí. kí ni wọ́n fẹ́ láti lọ bá lọ́dọ̀ ọlọ́ àmọ́ nà ńlá ń bẹ wájú wa sáré ká mójútó tá à ń mójútó. ká gbìyànjú láti rí káwọn bàbá bàbá bẹ́ẹ̀ rí o ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀rọ náà kì í ṣe ń ṣe ra rẹ̀ níkà ọ̀mọ̀dúbọ̀ ìrọ̀rùn ṣùgbọ́n bùkátà ahọ́n wo lẹ́yìn náà fi ṣàlàyé wọ́n máa ń fi ahọ́n burúkú kan ṣàlàyé pé ní mọ̀dá kẹ́kẹ́ ń bí wọ́n bá ti jẹ́ ọ̀gbẹ́ǹde fún aláàrin èèyàn márùn-ún tí ó wà ìjẹ́nà. lẹ́nu kẹ́lẹ́ tí wọ́n dán òun gan fámìlì rẹ̀ ti lọ bí mẹ́wàá ọwọ́ àdúgbò aláàrin èèyàn márùn-ún àwọn bàbá ọ̀rọ̀ àkóbàtà àwọn tó ẹgbẹ́ ní ọmọ ọlọ́ọ̀lẹ́ kábúrò tó fọ̀ kalẹ̀. ó túmọ̀ sí pé ọ̀hún há náà nígbà tí ọlọ́run náà nàbì Musa àti Haruna ti fìràwù fìràwù náà nà sẹ́gbẹ́ nínú tí mo sọ lẹ́ẹ̀kan nínú pé yàn rí orí ibú kọ́ ṣètò ní gba àwọn òdòdó àbí fìràwù náà ọgbà àwọn òdòdó àti ìràwọ̀ ńlá nínú ibú. ìyẹn tó fún ní Musa àti Haruna ọlọ́run sọ fún àwọn méjèèjì pé

lẹ́nu <laughs> tó eléyìí túmọ̀ sí ká wọn náà lára kí làwọn ará jáná àlè gba títí kápẹ́ ànábì Musa àwọn èèyàn táwọn ti fẹ́ súre ọ̀rọ̀ èlò burúburú títí kó burú ju ti fìrà ọ̀nà lọ. tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ wa èyí àti tó bá tẹ̀ ìbá ní fúrọ́jẹ̀tì kan kí ọ̀gá orí lọ sẹ́yìn roko sí tẹ̀sí ń pè lẹ́sẹ̀ sí Islam adé kí bàbá yín ló ní Islam islam ẹ̀sìn ọlọ́run èmi fẹ́ sórí rẹ pẹ̀lú pípé tí mo ń pa àwọn èèyàn lọ síbi rẹ ni tó yìí níìdì láti wá máa kọ̀ndẹ́mù kí máa bíláà kí máa bọ́ọ̀ níwájú ọ̀pẹ ọkọ̀ tí mo ọ̀pọ̀ wọn lẹ́nu ẹ̀wọ̀n àwọn àwọn tẹ̀mínọ́lọ́sì yẹ̀yẹ́ tẹ̀mínọ́lọ́sì òkú tẹ̀mínọ́lọ́sì ìlànà ṣé islam ni wọ́n ti ń pèpè lọ síbi àbí ìrẹ́gbì ẹ̀sìn ọ̀bẹ náà àwa náà ní ìsìn gbogbo wa àti gbogbo wa náà bóòlù àti ìdẹni tó má nàbà ọlọ́ọ̀ náà mi kálọ́ yé àánú ọlọ́ọ̀ kí kálukú àwọn ìsìrì rẹ̀ látòrí àwọn bàbá rẹ̀ látòrí bóòlù àti ìrí lánàá kíkọ́ ní kókó tó nà kọ̀wé fàmẹ́nà lọ́ọ̀hùn àìkọ́ fẹsẹ̀bẹ̀yẹn bí àwọn bàbá tẹ̀ ń bọ̀ àwọn ọmọ tẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àrí lánàá ọlọ́run tó pé ẹ má ẹ má sọ àtúntò yìí ẹ má rántí o ẹ má rántí o sẹ́ni tí gbogbo àánú yìí bá ti wà fún wa àwùjọ wa gbogbo yìí padà ẹ má kó àwọn èèyàn lẹ́sìn ẹ fi tíra kan lélẹ̀ ẹ má ṣàlàyé gbàgbẹ́ tẹ́ bá ti parí tíra kan ẹ tún bọ́ sórí omi ẹ fàyè lẹ̀ fún àwọn èèyàn láti máa béèrè nípa nǹkan tí wọn ò bá rà torí pé abèrè kì í ṣìnà ẹni tí wọ́n tẹ̀lé súnà kì í jẹ́ àwọn èèyàn lọ́nà tí wọ́n béèrè lópin ìgbà tí wọ́n á pè béèrè ẹ̀ tó fẹ́ mà ni wọ́n ń béèrè kìí sì béèrè ẹni tó fẹ́ sàtàkù kìí sì béèrè ẹni tó fẹ́ fi hàn kóun tún mọ̀ ju ẹni tí ń bọ̀ ń sọ̀rọ̀ lọ. torí délé àwọn pọ̀lìpọ̀ ni wọ́n ìbéèrè lọ́dọ̀ wọn wọ́n ní bàbá bíi ṣéwù rẹ léèrè pé kẹ́rífà wàlímà má àfúláṣà àbàjẹ́ bóòlù nǹkan báyìí ṣe rí báyìí èyí ti rí tó fi dé báyìí wọ́n ní kò ní so yèrè láéláé nínú kọ́ àìdà àtọ̀rí kan náà áhùn tó lè ṣe bẹ́ẹ̀ ẹ ẹ̀bẹ̀rẹ̀ torí ẹ̀rẹ́ lẹ́sẹ̀rẹ́ ńbẹ́nu àwọn sàhábà tó lọ́pọ̀lọpọ̀ béèrè ọ̀nà mi mo fi ìjẹun a pé ọlọ sábà fi tó tá a ká gara tá a fojú sí pọ̀dọ̀ fẹ́ gbẹ̀sán wa a máa rí àwọn èèyàn bá sọ̀rọ̀ lọ a sì máa tí àwọn àyípadà yẹn bá ti ń ṣẹlẹ̀ gbogbo àlejò tá a bá pè wá òun náà rí i pé àyípadà ti ń lù báyìí títí fi ọ̀pọ̀ nítorí tá a bá ń gbogbo mùsùlùmí wá jókòó ẹni tí ó sì máa ṣe súnà yóò gbọ́ ó lè jẹ́ pàtí di ẹni tí ń ṣe súnà àmọ́ kótó ti bẹ́ẹ̀ pé nìkan yóò

sọ́nà tí ó gbà tí wá lọ́kàn nínú àti ọ̀padà jèrè àti wàlìjẹ́nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بارك الله الحمد لله wọ́n lè yan sàkíyèsí ìpè ẹsẹ̀ òun kìí rìn gaara tó ń bá ń lọ lọ́nà kí ni tó lè dé àwọn èso lóògùn ọtí tù lọ́lọ́ àwọn ní ọ̀bọ̀ ọgbọ ẹsẹ̀ rẹ ní bá ń ṣe ọwọ́ sọ fún ọ lè jẹrù sí jẹrù. àwọn bíi ní ìwà tẹ̀sẹ̀ ń bí tẹ̀sẹ̀ pé ó wúlò kí èèyàn mọ ìdáhùn rẹ̀ àwọn míì wà ṣe ṣe ṣe pé kò ní ìtumọ̀ wàhálà náà lẹ́ka fẹ́ fi dálẹ̀ torí tí wọ́n bá dáhùn rẹ̀ náà wọ́n tún sọ náà wọ́n sọ lóko wọ́n sọ lóko sórí social media <laughs> olóò tún ti pé à wọ́n tún kó fún wọ́n tún ṣe kí ni wọ́n kó sọ eléyìí ìdí àgbẹ̀dẹ̀ tẹ́ bá ti rí tá dáhùn mi àti gbé e sábẹ́ rẹ̀ irú àwọn eléyàn tọ́lá pé má là ń wa kò sí nǹkan kan ju aṣáwò ìjà àmọ́ nǹkan tá a ti mọ̀ pé báyà fìtínà wọn kàn fẹ́ fi kún fìtínà kò túmọ̀ sí pé báyà nǹkan mí náà táwọn ẹlòmíín sọ àgbà kó ṣe déédéé o mo rò pé wa ṣùgbọ́n alẹ́ kan máa ń sọ nítorí pé lásìkò yẹn wàhálà ni wọ́n fẹ́ fi dálẹ̀ fi kún wàhálà ní ìjẹ́gòsò jẹ́ wọ́n ní tí ìmáàmù àwọn bá jẹ́ pé ń pawọ́ ọjà tí nígbà àlejò obìnrin táwọn lè máa ti sọ láti lẹ́yìn ẹ̀ tó bá dá yín lójú pé máa ń ṣe ìyàwó ọ̀tọ̀kẹ́ ṣe sọ láti lẹ́yìn ẹ̀ nítorí pé ìyàwó yẹn ìtumọ̀ rẹ̀ ni pé à ń sọ pé òun náà ní nǹkan kan nù tó jẹ́ tọ́lọ́wọ́n ọba nìkan títí ni tó jẹ́ tọ́lọ́wọ́n ọba nìkan bẹ̀rẹ̀ ni pé ìmọ̀ àkọ́kọ́ níbi ẹni tó jókòó tó náà ń gbàlejò yọ̀bọ̀ so kí náà yẹ o kí náà mọ̀ wọ́n ò dára rẹ mọ̀ wọ́n ti lè dẹ́nu mi mọ̀ so ẹnikẹ́ni tí wọ́n sọ fún màá tó pamọ́ fọwọ́ kàfẹ́ kẹfẹ́rí ni lábẹ́ òfin ọlọ lábẹ́ bẹ́ẹ̀ kọ̀tùkẹ́sì sọ láti lẹ́yìn ẹni tó máa sọ fún ẹ bánabi idris alayhi salam náà tẹ̀yàn rẹ̀ anabi idris lọ́lọ́run rán sí wọ sọmọ pé ọmọ lẹ́yìn anabi idris ni wọ lẹ́yìn anabi idris alayhi tó ń kọ̀ọ̀kan sí ní ìpẹ́rùn àwọn olùmọ̀ sọ fún wa pé mọ́jísà tiẹ̀ nu tí wọ́n bá ń kọ̀ nǹkan lé pẹ̀ tí wọ́n dà lẹ́bi tó fi jẹ́ mọ́jísà tiẹ̀ tó ká jẹ́ kó yé wa báwọn kó sáyé rẹ̀ fẹ́ni bẹ̀ láti máa kọ̀ nǹkan lé láti máa pé bọ́yá àtẹ́lẹwọ́ ni wọ́n wò omi ló ń lò ìràwọ̀ ló ń wò ẹlẹ́ni ọ̀ràn alákòókò wàhálà gbogbo àwọn eléyàn babaláwo ni wọ́n lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́ ẹni tó bá sì lò máa ń tọ́pa ọmọkọ́ra bọ́ọ̀sì àmì kọ́ wa demonstrate fún wa tó bá bọ́ọ̀sì àkínláṣẹ ẹ̀ fọ́ létí wọ́n ọmọ pé ń fọ́ létí wọ́n tó ọmọ tí wọ́n tẹ̀lé ń gbèsè ayé àwọn ibi títí wọn ló tó kó kejì fún orí láàrin ìtọ́jú kan sí ìtọ́jú kan ò tó kò sí àlọ́ ọmọ ọmọ kankan irọ́ láti ọ̀la ọ̀la ẹ̀ من في السماوات والأرض الغيب إلا الله ọlọ́run sọ fún wa wa anabi muhammed sallallahu alaihi wasallam gbogbo ìdásí bẹnu sọmọ àtìlẹ kò sẹ́ni tó máa tọpa máa fi allah gbọ tẹnyẹrin láti onídìjọ kú rẹ kò lè rí nǹkan kan irọ́ lásán àtẹ̀tẹ̀jẹ ni torí kò ń gẹ́gẹ́ ní fọwọ́ náà irọ́ gidi irọ́ gidi ọlọ́run nìkan ló máa tọpa mọ́ ẹ ẹ lẹ́ni tí ń ṣe ẹ̀wọ̀ yìí tó bá jáde tó bá padà délé yóò bí ìyàwó lè kíta lọ́wọ́ òun wálé kò sí bó ṣe lè mà tíyàwó bá ní àà bàbá alágbájá fẹ́ máa mú mi ṣeré ẹ̀yin tẹ́ ń gbọ́ báyìí àwọn èèyàn ó ṣe rí ẹ̀ wá mẹ́ni tó wá ní wá lóga ọ̀fẹ́ máa fi mí ṣeré àbọ̀ òfin kọ́ àbẹ̀ òfin ta fún yẹn yóò dá fún yàrá tèmi ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀ máa tọ́ pamọ́ yìí náà ẹ̀ gbélé ọ̀dà mi ọlọ́run nìkan ló máa ń tọ́pa amájàmá ẹnìkan ò sí tọ́ máa ń tọ́pa amá ṣùgbọ́n àwọn oníyàwó náà rẹ nìkan kan tàdé afẹ́sọ́pọ̀lọ rẹ bá tutù látutù pẹ̀lú ọmọ rí tàdé nítorí wọ́n ti gbé wá ibẹ̀ náà ó ti fún ọ létí ọ̀rọ̀ rẹ ibẹ̀ lè tí ó ti jáde ṣẹlẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní bóyá ọ̀sẹ̀ pèsè rí sí Islam kò sí nǹkan kan kò nídìí palẹ̀ mọ́kàtọ́ pọ̀ jù bóòlù ṣe máa bóbìnrin sọ̀rọ̀ pé máa fẹ́ ọ. bẹ́ẹ̀ náà àtìlẹ́ tẹ́sílẹ̀ ẹ bá gba islam ẹ rọ́ náà lọ islam lọ́nà gbé tẹ̀sẹ̀ ikọ̀ sọ́nà bẹ́ẹ̀ o ti sọ bọ́ọ̀n o ti parí títí láéláé kò ní gbàgbé ọ̀rọ̀ rẹ̀ kọ́dà tí ọba gba islam wọ́n ní ọ̀sọ́nà nù tàǹtì islam nìkan náà wà mẹ́ ẹlòmíì ọ̀gbọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ aláyọ̀ di mùsùlùmí a tún máa ń pèèyàn islam látàrí ìwé ìwé tá a ti kọ́ kí ni islam ìfọ̀rọ̀dómítóró ọ̀rọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àwọn òwe wà bẹ́ẹ̀ lọ́kọ̀ in english ẹ̀fún ẹ̀rí pé àwọn chọ́ọ̀tì chọ́ọ̀tì ti mẹ́lẹ̀ yìí kọ́dà àwọn abọ́gbọ̀pẹ́ náà mà wọ́n máa ń fún àwọn ọmọlẹ́yìn wọn láwọn òfin kan ẹ má bá mùsùlùmí fa ọ̀rọ̀ ẹ má bá wọn sọ̀rọ̀ sí wọn wọ́n máa fi dán mọ́ lọ ọ̀rọ̀ wọn sá máa ń sọ àhà nítorí pé òdodo làwa dì mọ́ àwọn òkúta kájọsẹ̀ máa ṣe wàhálà ká tó mọ̀ pé òdodo ìrọ̀rùn lè jẹba. wọ́n lẹ́nu tó ti fi fídíà látàrí gbèsè síyàmù kọjá bí ó tún san padà ní kí ló mú ṣe fídíà. ìbájẹ́ pààrẹ̀ máa àálẹ̀ tìrú rẹ̀ lóògùn tí máa san tí a bá ṣe ti di alórí rẹ̀ lẹ́yìn ọkàn náwó dànù ni o tó a bá ti gbádùn wá san sòyàmù yẹn padà tó bá jẹ́ pé ogbó ńlọ́ba mú yàn àgbà pé etí ń dèrò má wọ́n ti ti di alọ́dọ́jọ́ kú ni torí kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ láti tó sòyàmù pẹ̀lọ́jọ́ orí rẹ̀ kò sí wàhálà àwọn obìnrin tó lóyún àti obìnrin tí ń rema èkíní kejì wọn wọ́n lè sì torí oyún àtọmọ tí wọ́n rè wọ́n má sòsò yá àmọ́ tí wọ́n bá ti di ntọ́wà nù wọn tí wọ́n bá ti di pé wọ́n wọ́n ọmọ tọ́wà lọ́wọ́ wọn wọ́n san sòyàmù yẹn padà ní o fídíyà kọ̀ọ̀ràn ọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma tó ní fídíyà ni wọ́n ṣe kọ̀dọ́ àti ọ̀rọ̀ àwọn olùmọ̀tọ́ sọ pé wọ́n san padà ní eléyìí. wọ́n ní kí ló ní tó fi jẹ́ pé níwọ̀n alayhi salam kọ́kọ́ àwọn aránṣẹ́ tí ìfẹ́ ádà kọ́lọ̀ ti fẹ́ rẹ̀. ọlọ́run fẹ́ kọjá pé ànábì ló ha alayhi salam àkọ́kọ́ aránṣẹ́ ádà àkọ́kọ́ ànábì. ìdí ni pé kò sí ta lọ́lọ́run fẹ́ rán ádámẹ̀ gbogbo ìyẹn ń sin lọ. ó ti pé wọn kọ́ tó ṣùgbọ́n àwọn èèyàn ti lóhùn agídí ti bẹ̀rẹ̀ àìgbàgbọ́ ti wọnú ọ̀rọ̀ wọn wọn bu kátẹ̀ tí ó pè wọn wọn bu kátẹ̀ tí ó kọ́ bàjẹ́ fún wọn. wọ́n ní kọ́bílà àwọn gbọ́kù làkọ́kọ́ ẹ̀ tọ́kọ́ ṣe sọ láti àkókò márùn-ún fọlọ́ tó sì tún wá ṣẹ lọ ọ̀rọ̀ tí ẹ gbọ́ kò ṣe déédéé sọ láti àkókò márùn-ún àwọn ń fẹ́ lómi ní márùn-ún ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn míì náà ṣe sọ̀láàt ṣùgbọ́n pé márùn-ún ó ń bùkátà wájú. àjẹbù tìdí lẹ́yìn náà pé àkùbá ìsinmi ọ̀gbọ́n àpò magreth àti ìṣá wọ́n tún bùkátà wájú. ṣùgbọ́n àgbà pàwọn náà ṣe sọ̀láàt sẹ́wọ̀n tiwa wá ni iye nǹka tiwa iye àkókò táwa ń ṣe òun bùkátà wájú. wọ́n lè pos táwọn lè máa ṣe ẹ má ṣe nítorí pé ẹni tí ń ṣe pos agent báńkì ẹ sì mọ̀ pé báńkì rìbá ṣé islam gbà wọlé kò gbà wọlé torí rẹ̀ níta bá sọ nípa báńkì iná là ń sọ nípa pos management. wọ́n ní ṣòro wàjibá ọ̀nà arkanu sọ̀lá kí ni àtọ̀tọ̀ láàrin wa ẹ lọ lè kí o tó tẹ ẹ bá ti lè kí o ṣe àlọ́ ara tí wọ́n fẹ́ kọ́ yín láàrin bí oṣù méjì nù <laughs> tẹ ẹ bá ti gbọ́ yín iṣẹ́ àlọ́ ẹ̀yin náà dolùmọ̀ wọ́n yóò dolùmọ̀ bí ìdánilẹ́kọ̀ọ́ ó lo ìran mọ̀ díẹ̀ àwọn kí wọ́n máa kọ́ ṣùrùtù sọ̀lá wàjibátù sọ̀lá àrùkánù sọ̀lá aláìní kan sọ́lá nù sọ̀lá gbogbo ẹ̀yìn àwọn ìṣẹ́jú kan yìí náà á bàrà èèyàn bójú di kí ó lò. wọn náà mọ akẹ́nìkan mùsùlùmí ni àwọn kìí ṣe sọ̀lẹ́ ọwọ́ akúṣà ti sọ̀lẹ́ tó jànáza sí lára ọlọ́mọdé káfíìrì tún ti rí ẹni tí ìbá ti ṣe sọ̀lẹ́ ti rí nìyẹn bó lẹ́sẹ̀ wà mọ́ mùsùlùmí pé kọ́ lásán ọ̀sọ̀rọ̀ di mùsùlùmí ni rárá o ẹni tí ìbá ti sin lọ káfíà ìsìláàmù yìí ti kọ́ lásán à wọ́n pẹ̀rẹ̀ tó ìbá ti sin náà fà ń tẹ̀ka àbọ̀ torí ẹ̀ kẹ́ni tí kì í bá sin náà kọ́ gbọ́ ọ tọ́ba rẹ̀ kú pínrín ẹni tó bá dúró ṣe sọ̀látùl jánásà sí ọ̀la ọ̀daràn torókì ọlọ́run ni pé wọ́n gbọ́dọ̀ ṣe sọ̀látùl jánásà tọ̀daràn lára àfẹnẹ́jà alẹ́ mùsùlùmí náà sẹ́lì mùjẹ̀rìmí wọn lè dọ́gba mùsùlùmí àtàwọn ọ̀daràn ẹni tí ìbá ti sin náà ọ̀daràn ni ẹni tó bá lọ dúró báwọn ṣe sọ̀látùl jánásà sí làwọn dáràn ọ́ ẹ̀ ń ṣe sọ̀láàtì jánásà sí Fíráúnà lánàá ọ̀sẹ̀ ẹ̀bùn ti jẹ́. wọ́n ní sáwọn ìsọmọ àwọn ní rìtẹ̀yìn sudeis sudeisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. nítorí pé àwọn orúkọ yẹn orúkọ ẹ̀yà ni bí kẹ́ni tá a lè sọ ọmọ Yorùbá tá a lè sọ ọmọ ní ìdílé ìdílé lọ́dọ̀ tó wà ní ìsìn wọ́n lè sọ pé ọlọ́pàá máa jẹ ọ́ onípọ̀ yìí abókundé tá a lè sọ ọmọ bẹ́ẹ̀. gbogbo eléyìí àwọn orúkọ ìdílé ni a lè sọ̀yàn bẹ́ẹ̀. sẹ́yìn bá kàtìrí sẹ́nìkan tọ́lọ̀ ń gbé yọ sára yé wọ́n ti ń pè báwọn lẹ́yìn ọba àkọ́nà bẹ́ẹ̀. sẹ́yìn ọ̀kẹ́ òṣèlú mi kì í bàbá yẹn Muhammad ló pàgọ́. bàbá rẹ̀ ń jẹ́ Salih ẹ̀yà wọn ni ìdílé wọn ni Uthaymin báwo lárúbáwá ti Saudiya oníkálukú ọmọ ìjókòó ìdílé náà ẹni tí òjókòó ìdílé ó ní tùmà ní torí ẹ̀ ẹ̀ ń ṣe oníkálukú pẹ̀lú orúkọ ìdílé rẹ̀ ẹ̀ ti sọ sọ Muhammadu tó jẹ́ orúkọ muhammadu kún mọ́ pa ànábì wa ni sallallahu alaihi wasallam sọ́ọ́lì ó kọ́ bàbá ló pa ànábì ọlọ́ọ̀kan ni ẹ wá mú ọ̀sẹ̀ míì àbẹ́rẹ́ kó jìnnà wọ́n ní sudan sudan ti báyọ̀ ó kọ ìdílé tiwọn nù sudan ti tún kọ ó ìdílé nù. àwọn náà béèrè dáa wọ́n ní sọ àti sọ́mọ ní hasan àti hussein ṣe hussein náà dá sọ́nà àyàn máa ń sọ ọmọ wọn náà ní hussein sudais sudaifi torúkọ́lọ́ ti tàwọn ilé olólùmọ̀ òun náà wọ́n á kà á rí òye wa pé ó kọ́ ìdílé wa nù ó kọ́ tàwọn bàbá mi kẹ́ wa lẹ́yìn náà sọ kọ́ tẹ́láyé tàbí gbọ́dọ̀ máa sọ máa ń bà á kọ́nà àwọn àwọn kan nàìjíríà ní àwọn haúsá láyé ogun ìgbà tí sọ̀dáàmù gba kuwait wọ́n bá máa ń sọmọ ní sọ̀dáàmù pé sọ̀dáàmù sọ̀dáàmù sọ̀dáàmù tọ́ sẹ́yìn mọ́ sọ̀dáàmù lédè lọ́rùbáwá fa ad ẹni tí máa kọlu nǹkan ẹni tí máa kọlu nǹkan ọmọ bá wọn mọ́tò akọlu yà àbẹ́ni sọ̀dáàmù bá so wọ́n náà bá ń lọ abáyà lọ́rọ̀ lu ọ̀sọ̀dáàmù ńgbà tẹ́ ẹ̀ béèrè ẹ kàtí ní pẹ́ẹ́pẹ́ ọ̀dáàmù kan wà mẹ́ nítorí jọ yín lójú ọgbà ló lu fa ẹ wà lọ́jọ́ yín lójú. ẹni àwọn ọ̀sẹ̀ alágbára tó fẹ́ takò gbogbo ayé ẹgbọ́rọ̀ ọ̀padà kó ó di ẹ̀ ń sọ àbí ọ̀jẹ̀ ọ̀jẹ̀ irọ́ lẹ́sìn ọ̀jẹ̀ bó ti ṣe jẹ́. wọ́n ní sọ́n àlè sọ́mọ ní Hasan àti Hussein ẹni sọ́mọ bẹ́ẹ̀ àwọn kò túmọ̀ sí pé bèjì o kò túmọ̀ sí pé bèjì Hasan ó dàgbà ju Hussein lọ àwọn Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí wá sí hasan làwọn ń jẹ́ alhassan alhussein alhassan alhussein ní yorùbá lẹ́bù tẹ́ bá ti sọ ọmọ bẹ́ẹ̀ pé bá alhassan kìí ṣe hasan alhussein kìí ṣe hussein ajẹ́bù tó jẹ́. wọ́n ní kí ni ìyàtọ̀ fún wa láàrin introduction àti akul nínú mà torúkọ nǹkan méjì ọba ti jẹ́ nǹkan kan náà ìyàtọ̀ wà lánàá. the introduction yẹn kéde islam ló ní kẹsì engagement tí àwọn yẹn ń ṣe yẹn wọ́n lọ náwó rẹpẹtẹ wọ́n jẹ gbèsè rẹpẹtẹ ẹsùn àdéhùn ẹgbẹ àtúfẹ́ ti akudu lẹ́yìn akudu wọ́n tún ní àtúfẹ́ ṣe ní àbíòye àtúfẹ́ pẹ̀lú tọ́mọ bá ní àwọn ọ̀bá ní wọ́n náà bá ní àwọn afẹ́. sẹ́ńtì islam sọ pé ẹni tó bá fẹ́ fẹ́ ọmọ kó fi hàn ó kó fi hàn ó lè sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ tó bá fẹ́ ṣe alùpùpù ó lè ṣe fóbìnrin ó lè lọ sọ fún bàbá rẹ náà mo fẹ́ fẹ́ ọmọ rẹ tó ẹlẹ́yìn onídìí pé àtẹ̀tẹ̀ ń tẹ́ tẹ́ ìnáwó kan ànáwó kan gẹ́dẹ́ àlàákùdù ní kókó èyí tọ́pọ̀lọpọ̀ kì í ṣe tí wọ́n fi ń bímọ zìnà àlàákùdù ní kí bàbá ọmọ sọ pé òun fọ́ mo fọ́ níyàwó tí wọn lọ sọ pé ọgbà níyàwó lọ́ba tán àwọn oníṣẹ́lẹ̀ yìí ọkùnrin ọmọ ọ̀rọ̀ pé engagement adúlọ́ bẹ̀ ti ná àwọn fámìlì ọmọ ọba dúró ta ti ná ẹ̀jẹ̀ àpọ̀gbìn àwọn ìdìgbà mí ìjàre. àwọn bá sì rí i pé ara wọn ti wà lọ́nà ìjọba dákúdà tọmọ bá lóyún wọn bá máa ṣe sẹni ìdìnnà lọ ìtọ́lọ̀ wọn ẹ ti fi ìtọ́lọ̀ ń jẹ yìgì ní kẹ́ẹ̀tún ẹjẹ́ pọ́ ọmọ òdì kó ti lọ ilé ọkọ ọkọ ọmọ òdì kó náà ti fẹ́ yàwó ẹ má tẹ̀ra yín dànù. wọ́n ní kèfèrí lèèyàn ó ti wá jíwó lówó ọgbà Islam ṣé yóò jọ̀wọ́ padà fọlọ́wọ́ àbí òní dá padà yóò dáradà mọ́nà. inna islam yajibu ma qabla islam wọn wó ní tó bá ti síwájú bíi tẹ̀tọ́ àwọn èèyàn kọ́ ó lè tó jíwọ́ àwọn èèyàn wá nítorí mo ti gba Islam Islam ti ṣàforíjì gbogbo ẹ̀ bí tó lè tọ́ ọjà kọ́ dáwó padà fọlọ́wọ́. àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ abọ́ ọmọ abọ́ pẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣe zina tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ ni tó ṣe pé ọmọ parọ́ tó gbogbo eléyìí Islam ó forí rẹ̀ jù amẹ́tọ̀ èèyàn kan wà lọ́wọ́ rẹ̀ dáwó wọn padà ó lè àtọ́tọ́tí àti ntọ́wọ̀ ń bí owó ẹni tó jí wọn lẹ́ni dáhùn wọn padà kò síbi tó lè bọ́ sínú Islam pẹ̀lú lè ọ̀dàwó padà polówó ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní sáà lè máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin lórí social media pé kí lọ́dọ̀ nù nítorí pé wọ́n ní wọ́n mọ̀ ọ́gọ́mù náà rí mi mustaqghari shar'i yìí iná tó jójójójó tá a pa pa pa pa tá a rí pa àtàrà ẹ̀ta iná kékeré ní sí máa bẹ̀rẹ̀ ẹ máa dúró zìnà sí social media ẹ ti fà ní ẹ máa dúró máa lè tó ti ti sábàbí tó ti wáyé kí lọ fẹ́ máa bóbìnrin kan sọ̀rọ̀ kí lọ fẹ́ máa sọ gan náà rí ọbẹ̀ tí obìnrin gan tó túmọ̀ sí kékeré á sọ pé ojoojúmọ́ náà máa sọ̀rọ̀ obìnrin mìíràn tó bí ó pé a ah, ó ti pẹ́ mi ti pẹ́ ẹ̀mí ìṣẹ́ máa à kí lẹ́ tí ó bá ti di pé gbamagbama ọ̀rọ̀ ojoojúmọ́ bá ti wáyé wàláhì ẹ sọ̀sọ̀kùsọ̀ kódà ẹ padà ṣèṣekúṣe mo fẹ́ fi ọtẹ di kájọ sùn lórí ẹ mo fẹ́ fi ọ̀mí náà gbà yà lọ rí bàbá yẹn bàbá náà ti lọ ń gbà òun fi fún àwọn náà bá lọ gbà ọ̀tá àdá ọ̀tá ṣètọ́ ni wọ́n máa dáná sí i lórí yọ máa dáná sí ọmọ káàrẹ ọmọ tẹrọ ẹrù yẹn lómi náà wọn pe sọlá wọn ṣe kọ ọmọ tíktíktíktíkí ọmọ tẹrọ. nǹkan tóbi nǹkan sọkùn yìí náà ni kí lè fẹ́ máa bára yín sọ. ọ̀pọ̀ ẹ̀mí ìní máa ń ṣàìsàn lórí ansẹ̀ tó ní wá sùbà ètò sì wá ẹ̀rí tójú rẹ̀ ti kó ń gbà lójú àṣetọ́nù tó wọ́n mọ̀ fún gbogbo ẹrú ó ti fi ó ti fi ó ti ó ti tẹ̀ ẹ́ lórí pa à ń tàd tààtì báwò. eléyìí ló jẹ́ bó ti jẹ́ bàbá mi fẹ́yàwó fẹ́yàwó ìyàwó bàbá rẹ̀ fẹ́ tán fi bí ọ ẹbí àwọn bàbá yín léèrè ọdún mélòó wọn ti tán fi ń bá ìyá yín sọ̀rọ̀ kó tó fẹ́ wọn táyé tí wàá dàrú báyìí. torí pé aburú tó wà nù fóònù ẹ̀ pọ̀ o aburú tó wà ń bẹ pọ̀ gan-an. ọlọ́run ṣàánú wa wọ́n ní wọ́n bá wọn sọ nọ́mbà mi sórí atẹ́gùn wọn ní sọ́ọ̀tì tẹ́ ẹ bá mọ̀ ẹ̀ mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ afẹ́mọ nọ́mbà yẹn afẹ́mọ nọ́mbà yẹn ìyọnilẹ́nu pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ gan ẹlòmíì ní ìsìn àtúrọ̀mọ̀pọ̀lọ́ kásìbò tótó pẹ́ẹ́rẹ́ ẹ̀jẹ̀ wọn níbẹ̀rẹ̀ kan <laughs> ẹ̀yìn èsì àtúbà lọ́dọ̀ ẹ̀yìn ẹ̀ mo ní kí n béèrè náà yìí ọ̀dà ẹlòmíràn kúrú lọ́ba ni um, ẹ kí ni ìdájọ́ wọ̀límà láti báyìí kì í ṣe pé ìlú tiwa àtúbà máa ń wọlé ní aago mẹ́fà kúkọ́tà ṣùgbọ́n mẹ́sálásí àdúgbò wa wọ́n ti ṣe sàmáàtì láti aago márùn-ún àbọ̀ sẹ́yìn ẹni máa dára pọ̀ mọ́ wọn tọ̀nà pé ní ìtura. wọlé ma ṣe òun fúláì tó bí wọn gbọ́dọ̀ jẹ́ pé kátó sàtúbà ni wọn gbọ́dọ̀ mọ ìyá wọn ni ẹlẹ́ni ẹlòmíì ó lè jago mọ́kànlá alẹ́ ẹlòmíì ó lè jago kọ́ọ̀rù ẹlòmíì aago méjì ẹjọ ọmọ ọ̀rẹ́ ti béèrè kan ah, irú wọn ṣe sọ bá wa wà á wà á bàjẹ́ nígbà táwọn àwọn wọn ti fóònù wọn pa ọ̀fẹ́ kẹ́nìbọ̀dì ó pè wọn ti fi fóònù rẹ̀ lẹ́lòmíì lọ ó ní pa sẹ́yìn bá ti pè é ó fẹ́ ló lágbádá láti bá sọ̀rọ̀ ẹ lè rí wọn bá sọ̀rọ̀ mo fẹ́ gba appointment ni ẹ sì lè fẹ́ rí ẹni tí ó gùn yín lábẹ́rẹ́ ni tó bá gba appointment náà kò lè rí bá sọ̀rọ̀ ẹnìkan wá fi fóònù sí ẹ lẹ́sìn tó bá fẹ́ béèrè béèrè tí mo fẹ́ pé kí n yé ni yọ wá di nǹkan tá a sì máa yọ rẹ nílẹ̀ lórí irọ́ lásán tí ò ní tuma ẹlòmíín náà tuntun lè kẹ́ fóònù kalẹ̀ wọ́n wá tó méjì mẹ́ta wọ́n á máa pe ìbéèrè fún èso mú fóònù lọ́wọ́ bí wọ́n báyìí tí wọ́n kọ́ rò pé etí tiwa ní wọ́n ṣá ààrẹ yóò túbọ̀ gbọ́ pé ìwọ ìwọ ètò yóò dá béèrè fúnra rẹ wọ́n ti gbọ́dọ̀ wọ́n ti gbọ́dọ̀ máa pàṣẹ béèrè rẹ fún ọ ọgbẹ́nu. wọ́n ti kẹ́sì fóònù kalẹ̀ wọ́n máa ka ẹtú bá tó wọ́n wúlò wọ́n sọ sórí mídíà subhanallah fóònù ga ti dìtì náà. ẹ̀yin náà ẹlòmíì ìsìláàmù ní kọ́ kalẹ̀kùn kalẹ̀kùn lé ẹni tó fẹ́ wọ̀ kò ní kó fi òdi ọwọ́ rẹ̀ kan báyìí ó ní orí àwọn ọmọ àka rẹ̀ báyìí ẹ̀rọ fi ọmọ àdín ẹ̀ ní kankan kò kàn èèyàn fi làákà ìkà tó fẹ́ láti báyìí ẹ̀kan lẹ́ẹ̀mẹ́ta wọn ọ̀dà mọ̀lọ́lé rẹ̀ ìsìláàmù sọ̀bà tó ìsìláàmù sọ nípa ó ti gbéra wá ọkàn lẹ̀kùn bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn ọ̀dà mọ̀lọ́lé fóònù ńkọ́ ẹlòmíì lè pè nígbà twenty yóò gbé náà two large yóò gbé náà wọ́n máa ń tètè lọ ọmọ bíi tọ́wọ́ ọmọ bíi tọ́wọ́ ló ń gbé ti sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú torí tẹ̀gbà wọn ṣe ẹ̀jẹ̀ lọ́bìnrin o ní ìmọ̀ mo fẹ́ gbà àsìkò yín ọ̀fẹ́ gbà ọ̀fẹ́ gbà ọmọ kó mo kó dáńtìrì torí ẹ̀ kò sí tùmà kí ẹnìkan máa tró nọ́mbà sórí àti lórí kìnnì kí là ń fi ń gbà ìyọnu ni wọ́n fi ń ṣe fáwọn èèyàn ẹni tó bá fẹ́ gbẹ̀sìn ọlọ́run ó ti gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ tá a ṣe ọ̀wé ìtọ́ gbọ́n náà ti tó ẹni tó sọ pé mo gbọ́ pé sọ báyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ mo tún wá fẹ́ béèrè òní tóra ti ṣàlàyé yéké ń there is no more chance for you to waste my time. ẹ̀yin náà ẹni tẹ́ fi fóònù yọ lẹ́nu ìmọ̀ yẹn kì í sàwọn là ń ṣe agbọ́dọ̀ wọn kà á. sábì máa rí ọ̀rọ̀ báyìí èèyàn sọ tí wọ́n máa yé wọn ókè ẹ ti wá fi fóònù gba ilẹ̀ jẹ́ débi pé kò rìsáàtì mà ṣùgbọ́n ọ̀kan náà ni wọ́n máa sọ ọ̀rọ̀ tó sọ ẹ̀sìn ìta náà ni wọ́n sọ náà ni wọ́n sọ lónìí ẹ̀wọ̀n lọ́sọ̀ ẹ̀ ní ṣe sọ ọ̀rọ̀ kan náà ni máa sọ. nígbà tí ọba lè rìsáàtì nígbà táyé tí yín sì jẹ́ pé ẹ̀yin ṣe rìsáàtì ọ̀ máa tún máa rìsáàtì so àwọn wàá fẹ́ máa bàtìkọ ẹlòmíì jẹ gẹ́gẹ́ bí tiwọn ti ṣe jẹ́ pé wọ́n ń bàjẹ́ so kò sí tuma pé kéèyàn máa gbé nọ́mbà sórí atẹ́gùn èmi ìsìyọ̀ǹda kẹ́nìkan ọmọ bá ń fẹ́ nìkan nọ́mbà mi kẹ́ gbọ́ bẹ́ẹ̀ ìyọ̀ǹda torí wàhálà yẹn ti pọ̀ jù kò sí nítumà kò nítumà ọjọ́ ló ti dẹ́ tó bá fẹ́ kọ́ kí wá kọ̀ kìí ṣe fóònù làánà àfikọ̀ kìí ṣe fóònù làánà àfikọ̀ gbẹ̀mí àfikọ̀ fóònù kọ́ kí o báàgì nǹkan dàrú àbáwọn ní kíníkà jazakumullahu khairan nǹkan bá ọlọ́mọ ẹ̀jẹ̀ wọ́n ti kọ́ wa wọ́n ti tírèèni wa gborin tẹ́ fún wa ju àyè káwọn náà máa bá tẹ̀ lọ sàmà rìsáàjì tí wọ́n fẹ́ kọ́ kí wa kọ́ lọ́dọ̀ wa má wùlẹ̀ pè mí èmi ò fi fóònù kọ́ kí o bí ẹnìkanu ó ka síra kan sí mi létí kí n tó furọ́ pẹ́ dẹ̀ ẹ̀jọ̀ ta ẹ̀ ọ́ ṣé ìsopọ̀ ń dọ́gbọ́n gba tí ọ̀ ń dọ́gbọ́n gba tíra yìí something like that ẹ gbọ́rọ̀. mo ní òkè ọmọ tí wọn tí wọn fi fóònù kọ tí ó ah. àdàmà lójú àbí èyí wa àwọn àjọ jókòó níbi kan náà wọn ti kẹ̀kẹ́ kalẹ̀ pé ó náà ọkùnrin ọmọkan wà táwọn àmà tí wọn máa tọ́ kọ́ tí ó lọ́dọ̀ wa ni. mo rò pé wọn ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀dọ̀ ráyè lọ́dọ̀ ẹ̀ tó bá kọ́ mà torí ìyẹn kọ́ mà tí ó yìí takótó gọ̀ọ́ tí wọn náà bá fẹ́ kọ́ kí wọ́n kọ́ lọ́dọ̀ mi èmi ò fi fóònù kọ́ ẹ àtẹ̀lé ká sáré béèrè àbúrò sáré béèrè fò béèrè irọ́ lásán ẹnìkan ní ìbéèrè kékeré wọn fẹ́ béèrè ó kéré kó ṣe dára rẹ lò ẹ jẹ́ bó ti ṣe jẹ́ ó tó bá ẹ dára ó ti sọ láàyè adúpá wá sílùú yín lónìí. ọlọ́run bẹ lẹ́dàá yóò túnbọ̀ jẹ́ kí ìlọsíwájú ẹ̀sìn Islam kó tún gbòòrò jù báyìí lọ ń bì àti ní gbogbo àyè yòókù ọlọ́run bẹ lẹ́dàá yóò gbọ́ bùkátà wà láyé àti lọ́la òkè àbá. subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.